màsìkò ó máa bèbí ni kò gbére wá pàdé ẹ̀ á lu. ayé ń sáré láláì níbí lọ ènìyàn inú ayé gangan ló níbí lọ ayé ń sáré láláì níbí lọ. ọmọ ọgbọ́n yìí ọmọ ọgbọ́n yìí ọmọ bá di ẹ̀kú àtàlà lọ. akọjú síbi tí ń lọ akẹyìn síbi tí ti ń bọ̀ ọmọ àpọ̀pọ̀ ló ń pẹ̀sẹ̀ tó níta lọmọ jáláńkà tó ń fojú di ọmọ ajálù kànga má fara bomi ọmọ ọjálù kòtò ṣe ọkọ mi yóò ju ẹ ṣe orí tànà ṣe orí tòní ṣe ọfẹ máa ro odò ẹran <laughs> ògún òní bínú sí ọ òní ṣìpa ojú ọbẹ ẹ̀yìn ọbẹ kò séyìí tí ó béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀. àṣẹ wà àṣẹ wà. bí ó ti rí nù ọ̀kárí ọkọ mi mm, ọmọ akékaka kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́ lọ́rọ̀ bá gbọ́ tí òsínwó bá bọ́ ọlọ́run ó ṣe ọkọ mi ọkàn ṣoṣo àjìnàkú tí mi gbókì jìkì. àwọn ìyàwó yín kọ́. <laughs> àfáàjò náà ń béèrè irùngbọ̀n wọ́n ti tún ṣiṣẹ́ wọn lọ ẹjọ́ ni <laughs> ẹjọ́ ni ah, kódà. Ah, ọlọ́mọ àjẹ́ àkó àgbàdúrà ni wo máa bá tiẹ̀ lọ bí wọ́n ń rò sógun bí wọ́n ń rò fọ́gbọ̀n omi tá a bá fi sẹ́yìn di ẹni kì í mọ láà báyìí kò sí nǹkan kan dé gbéra sọ ọmọ ogun jàálà. ìyá mi mo ti lọ mo fẹ́ mọ lórí ogun. ọmọ ogun lọ́sàn-án o lè lóru káre ọmọ akin ọkùnrin gbàngbàngbàn hmm. lẹ́dàá mi mo dúpẹ́ o ṣe rí ẹran yìí tó ti ó ti lóluwa ṣé ẹran tẹ̀wọ̀ ẹran gidi ni o kò ní ìdíkẹ́ fi máa gíbọ̀ o ó ti lọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. ó rọ̀ látọ̀hún ni. ẹjọ ṣé máa fi olúwa fẹ́ràn ni mo náà rántí mo fẹ́ràn ni. wọ́n ṣáájú yín débi ni mo ń wo kọ́tọ́ wà ní gbogbo yín kọ́tọ́ wà ní gbogbo yín wọ́n ti mú ilé gbogbo ẹ̀rọ àgbọ̀n àgbọ̀n tó wà òkè ẹ̀fọ́ ti wò àgbọ̀n tó wà òkè. mi ò fẹ́ àbọ̀ ẹran ẹran lè ní sùúrù ẹ̀yin sùúrù ẹ̀yin sùúrù ẹ̀fọ́ tẹ̀lé tẹ̀ wọ́n ìfẹ́ irú ẹ̀yin báyìí fẹ́ bá jẹun ọjọ́ á dílé ọmọ yìí ẹ wo tẹ́ ẹ kó ẹ bẹ́ẹ̀ rọ rè. farabalẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wọn bá kọ́sọ́mà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ìṣe tó kọ́ni ìjọba ọmọ ìjọba ọmọ ìjọba ọmọ ìjọba ọmọ ìjọba ọmọ ọ̀gá sọ. ẹ̀ ń ṣẹlẹ̀ ní pé ṣẹ́ẹ̀dí ẹ̀ràn eléyìí ó ti lolúwa àti tó kọ́ débìrì àwọn tó wá ń dàtí ilé máa ń dẹ́kun ìdáhùn iná ìdá agbọ ẹran gidi ni pé káwọn eléyìí wọn bá ọkọ mélèé pé eléyìí náà mẹ́rin tábẹ́ mú ẹ̀rọ kí ló ṣẹlẹ̀. ọlọ́nṣàánú wa nínú gbèsè bí ó ṣe bí ọmọ o àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà débi àwọn láwọn fẹ́ràn yìí àwọn láwọn fi wọ́n sọ mọ́mì kò jẹ́ kéyìn bá àwọn ọmọ yín jà sí ẹ ránṣẹ́ rè tẹ́ bá jẹ́ lójú adílé ọmọ yín. ṣé ayé méjèèjì kò sí ẹni tó ní ọpọlọ lórí tí mo ní. òun ò tí ẹ mọ bí wọ́n ṣe ń bá kọ́sítọ́mà sọ̀rọ̀ ẹ máa ní pọ́blẹ́mù ẹ máa ní ìṣòro sẹ́rò bí ọlá wa òní wọ́n fi wá tòṣìwájú wa ni àwọ̀kọ̀ ọdún ni lórí odò lónìí kò sẹ́ni tó pa ẹran tó àyà sí àìbásíkò ní àwa ti rí ayé àti hmm. rí ayé àwọn àyè kankan mọ́ ẹ má bínú kó lọ́wọ́ bó fi ọlọ́run bá bẹ̀yìn èwo lẹ́yìn fẹ́ Ewo lẹ́yìn fẹ́ èwo lẹ́yìn fẹ́ ṣé ẹran ti tán ní orí odò lọ́hùn. sẹ́rí ẹ̀ẹ́mọ́ tó ṣẹlẹ̀ ọlọ́run jọ dáa fún yín ayé yìí ò ní sá málámálá bí ayé tẹ̀ dùn ó sẹ́rí wọ́n pè lọ sódò lọ́hùn nísìnyí ẹ lọ wù ẹran bẹ́ẹ̀ sẹ́rí eléyìí ẹ yọ ẹnì kan ṣoṣo la fẹ́ gé fún ẹyin ẹyin ọyá tẹ̀dọ̀ mọ́ ẹ lọ sórí ìlú. kíni ìjẹ́ tó yìí kí bàbá jẹ ọjọ́ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀. sẹ́wọ́n ti lè lè fẹ́ pé èèyàn fẹ́ mú èèyàn fẹ́ mú ọ̀yá tó wọlé. Revolution! Oh! pàtàkì tí a fi pe ìpàdé yìí gbogbo wa pátá ìlà máa mọ̀ kò dẹ̀ kọjá ti chairman wa tí ara wọn ò yá tí wọ́n wà nílé ìwòsàn gbogbo alájọ mọ̀ yẹn ohun tó dẹ̀ ṣe wọ́n tára wọn ò fi yá yìí gbogbo náà ló sì máa padà ṣẹlẹ̀ sí nítorí àjọ mọ̀ wípé àgbà ti dé ni àìsàn tó máa ń ṣe àgbàlagbà òun ló ń ṣe chairman wa kò dẹ̀ sẹ́ni túrú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí tó bá di wípé ọjọ́ ti ń dalẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ rèé lórí àìsàn wọn yìí àti náwó àti nára ọ̀pọ̀lọpọ̀ ti tọwọ́ bàpò wọ́n ti náwó lóríṣiríṣi pàápàá jùlọ owó tó wà lápò ẹgbẹ́ gbogbo ẹ̀ láti ná lé wọn lórí àṣálẹ̀ lajú wálẹ̀ ká jẹ́ kí wọ́n kú nígbà tí ọlọ́jọ́ ò tí ì dé so fún ìdí èyí a fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé kò sí owó kankan mọ́ nínú àpò ẹgbẹ́ tá a tún lè ná sórí àìsàn wọn àwa fẹ́ rọ gbogbo wa pátápátá lórí ìjókòó wa àti lórí ìdúró wa bá ṣe wà yìí bí ọlọ́run bá ṣe ràn ẹ́ lọ́wọ́ sí láti ṣe ìrànlọ́wọ́ owó tá a tún lè ná láti fi tọ́jú alága wa ìdí nìyẹn tá a fi pe ìpàdé yìí kó ní kálukú ṣàlàyé ẹgbẹ́ àgbẹ̀ gbogbo wa o. ẹ ṣeun. great wishes. ọ̀rọ̀ ni gbogbo wa ti gbọ́ yìí ogun tí wọ́n sọ yìí kájọ òun fa ìlú yìí nígbà tí apá kún wá níbi ká pe ẹ̀dùn ìjọba ẹgbẹ́ gbogbo aládẹ́mọ̀ pé alága yìí ó fẹ́ràn ẹgbẹ́ ìlú dẹ̀ ṣe méje yàrá mẹ́sàn-án bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ àtìkò tó láti sọ ẹ̀sán fún wọn ní orúkọ mi èmi á fún wọn ní twenty thousand. èmi náà gẹ́gẹ́ bí ẹnìkan máa fi ten thousand naira lẹ̀. ẹ ṣe rí àìsí mẹ́rin àìdáhùn hmm. èmi náà support pẹ̀lú thirty thousand èmi náà gẹ́gẹ́ bí ẹnìkan lábẹ́ alága máa fi five thousand naira. èmi náà support pẹ̀lú five thousand naira. èmi náà fi five thousand naira sí i. ẹ ṣeun. ọ̀gá ẹ̀ ṣe. ṣé ẹ̀gbọ́n ni ẹ̀yin náà sọ nọ́mbà rẹ̀ fún wa ni ó yà mí lẹ́nu ẹjọ́ sọ̀rọ̀ jàre ṣe bí bóníkàlùkù ṣe sọ tiẹ̀ náà nù ara kí ló ṣẹlẹ̀ mò ń gbọ́. ọ̀gá ẹ má sọ fún ẹ kí ẹ má pariwo àwọn èso lórí ibú ẹlẹ́rìn olóòórùn ọlọ́run dáwàdà owó ń ọ̀gá amọ̀rún ń bọ̀ wá dógbó ara dídán òun jọ ilé àgbéká ń bọ̀ wá dílẹ̀ kò sì bá a ṣe tó ẹsẹ̀ mẹ́fà ni àwa náà ń bọ̀ wá débi tí ọ̀gá wa yìí tí wọ́n gé dúró ẹnìkan ni ó tọ́jú wa. the great butchers great butchers ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o téèyàn bá ń sunkún èèyàn máa ríran ni o àgbọ́bá là ń wòkè ìbá kan ò sí ń para lórí pé àdáwó àdáwó làwọn ń sàwùjọ wíyà sọ yẹ ká ṣe ni ẹ sọ yẹ tẹ́ sọ yẹ tó bá ná lẹ́yìn tó mú lẹ́yìn. àwa fún mi olóòórùn tí a mọ̀gàdà mọ̀dá thirty thousand dáàdì kò ní mọ̀dá ten thousand sẹ́rí èyí tẹ̀ dá twenty twenty mo kí yín àmọ́ owó tó yẹ kẹ́ ẹ fi sálárì dín ẹ mọ̀ nà dànù àwọn ní owó àkọ́kọ́ rẹ̀ àmàsìkò ní sọ̀rọ̀ owó máa bá Fọlákẹ́ máa fún ní one million. ọ̀gá kẹtàn síbẹ̀ ẹ bọ̀ sí gbòòrò lọ́dọ̀ àwọn tèmi màá lọ sọ fún alájà abidin èjì ògbè adé orí ọ̀kí one nẹ́ẹ̀mà wà gbogbo ọlọ́kọ̀ pẹ̀lú ọ̀yọ́ àwọn ló fọ ní one million naira. màá wá lọ sí ọ̀dọ̀ alájì gàsálẹ̀ àdìsáfẹ́ akẹ́lẹ́ interstate one Number one gbogbo akẹ́lẹ́ mọ́níyà lọ́jọ́

ọdún ọ̀hún làwọn ti ń bu bẹ̀tà fi ń sara rẹ̀ di tí bá wá kú òǹbẹ̀. ẹ máa sì kó bí wọ́n ṣẹlẹ̀ ṣé ẹ mọ ọmọ ayé dáadé ṣé ẹ mọ ayé dáadé màá ní káyé dáadé màá ní kó fún yín ní five hundred thousand. tẹ́lọ̀ kọ́ńdé rí bẹ́ẹ̀ tẹ́lọ̀ kọ́ńdé rí bẹ́ẹ̀ tẹ́lọ̀ kọ́ńdé rí bẹ́ẹ̀ tá a bá dórí odò àwọn ọ̀gá yìí mo fẹ́ fún ọ ní five five hundred thousand ó kájú ẹ̀ ẹ̀ ní sùúrù àwọn gbogbo ní oṣù ọ̀làgọ́ àdúgbò lọ́wọ́ ẹ̀ lọ oníkálùkù náà lù ní àgbélébù tiẹ̀ ìgbà bẹ́ẹ̀ gbogbo àwọn owó tó kà lẹ́yìn dáre ńgbà wo ni ó máa dọ́dọ̀ wọn. èyí tó ṣe kúrò ní ìgbà wo. kájú lù yí lọ ní ọ̀la. àsìkò yẹ̀yẹ̀ èmi láì fàsìkò wọ́n lẹ̀ síbi wọ́n tiẹ̀ ní odò tó bá tójú ẹni kún lè gbé ni lọ ni. àìmàsìkò jẹ́ kẹ́nu mi ó tọrọ mọ́ lódò mo wá dẹni yẹpẹrẹ mo de èèyàn yẹ̀bùyẹ́bù nínú odò hmm. tí má bẹ̀rẹ̀ pẹ̀lú àìmàsìkò hmm. àbísí kìí ṣe àìmàsìkò tẹ́mi lọ pè wá nílé nígbà tí yà ń jẹ olórí burúkú tí oúnjẹ àárọ̀ bá tọ̀ sàn mọ́ wèrè lára. mo ní ó wù mí kí n máa wá kọsẹ̀ lọ́dọ̀ yìí torí etí mi ti gbòòrò wọn ní lórí odò ẹ̀nà lónìí tilẹ̀ mọ́ yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ló kù tí wọ́n ń sọ wọ́n sọ bẹ́ẹ̀ mi rárá rárá ni mo fi ní kí wá bá yín pé mo fẹ́ kọ iṣẹ́ ẹran lọ́dọ̀ yín sà. mo fẹ́ kọ iṣẹ́ ẹran. bẹ́ẹ̀ni sà. oní <laughs> nígboro wọ́n ń sọ̀rọ̀ mi wọ́n ń sọ̀rọ̀ mi inú ọ̀rọ̀ mi tán wá ń sọ ni wọ́n ti yọ ń tiẹ̀ ló ti wò pé nígbà tí bá kúkú ríbi kankan lọ mọ́ kéèyàn kúkú wá kọsẹ̀ kéèyàn kúkú lọ́dọ̀ àwọn ẹlẹ́ran àbí. àìrọ̀ ó wù mí látọkàn mi ni o wọ́n mọ̀ pé mo mú wá látọ̀run ni màá sì jẹ́ èèyàn bẹ́ẹ̀. ìwọ náà gbọ́ bó ṣe gbé ọ̀rọ̀ ó gbé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ mi náà ń sọ èmi lọmọ tán ń sọ o nígboro ìwọ wá fẹ́ wá o tó o bá fẹ́ kọ́ṣẹ́ jẹ́ kí n mọ̀ pé o fẹ́ kọ́ṣẹ́ èwo ni mo rò pé ẹni tí ó ń fẹsẹ̀ rìn ìgboro kiri ní ní lọ bá wọn ṣiṣẹ́ ẹran o wọ́n ń kọ́ṣẹ́ ẹran gidi ni o ṣé kìí ṣe pé o fẹ́ bá wa tẹ ẹran o fẹ́ kọ́ṣẹ́ o fẹ́ ẹran ó dá olójú kọ́ kọ́ṣẹ́ tó bá já olójú pọ̀ fẹ́ kọ́ṣẹ́ kìí ṣe pé kò sí ṣe pé tí ó di lọ́la tọ́mọ ní à ìwọ lọ́gàá o. Ah, ó sú ọ. má fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Hmm, wọ́n ti ẹ̀ má fọwọ́ síbẹ̀ àwọn tí ó lù ọ́ ń bẹ lórí ẹran wọ́n lù ọ̀wọ́ wọ́n fẹ́ yọ̀ fún lẹ́nu ẹ̀ títí pé tí ó di lọ́la táwọn máa sọ pé ẹ̀ lọ́gàá o ẹ̀ lọ́gàá o tọ́ba yẹ́ mọ̀ gbé glory on glory fún fúnra yín ẹ̀ mọ̀ ní àlí bàbá kan lọ́gàá yín ti iṣẹ́ oríran yín ni o àìmọye irú yín tó sọ pé àwọn ọ̀kọ́sẹ́ ń iṣẹ́ oríran tá lọ́gàá rẹ̀. ẹ̀yin ni sà. èmi lọ́gàá rẹ̀ yín sà àlí bàbá ni torí tọ́ba yá ní sẹ́ni mẹ́ńtọ̀ yín àlí bàbá ni èmi ni ọ̀dà olójú kò sí wàhálà ọ̀là àbàkàndé dìde sórí ibi táti bẹ̀rẹ̀ rí torí kíwọ náà gba lè máa rí nǹkan kan fi pawọ́dà kọ́mọ́dà fi pé bóyá òun kọ́sẹ́ lásán lọ ọ lọ wá sí dídí ẹ̀ dání láti lè máa rà kó mọ́ tà níwọ̀n àwọn bàǹkà kan kì í ṣe pé bóyá bíi ti káwọ́ dìlà o èyí káwọ́ dìlà o o ò tí ì lè ra odidi màálù o tí mo sọ ni pé àwọn òfin ẹran ọmọ rà ọmọ tó tà fáwọn olóúnjẹ àtàwọn tó bá fẹ́ jẹ ńlé wọn bá jẹ́jì díẹ̀ díẹ̀ tó bá ń kú mẹ́wọ́n náà mọ̀ fi máléjì ara rẹ̀ sọ̀rọ̀ mi yọ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ kó síríọ̀sì torí gbogbo bó ṣe ń tó ṣe ń tó ṣe ń ṣe bí dìndìnrín tó ṣe bí ọ̀dẹ̀ yọ yìí tó bá ṣe bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ màálù màálù ya wèrè gan o sọ̀rọ̀ kí màálù ya wèrè ju wèrè lọ sọ̀rọ̀ kí màálù ya wèrè ju wèrè lọ tó bá ta òní kẹsẹ́ báyìí gẹ́gẹ́ ó fò lọ sórí páànù ikú dé ni wọ́n fi màálù ṣeré o màálù ṣeré gangan ni o. ẹ tọ́ bá wá mọ̀ pé o lówó tó lè fi ra ìfún ẹran bóyá kò bóyá kò mọ̀ ta bọ̀tọ̀ tọmọ tán gbé ń bọ̀tọ̀ gbẹ màálù ni o kó wá àwọn tán bá fẹ́ mọ̀ fi àròpalé kó wá wọn lọ kó lè mọ̀ ta fún wọn èyí náà tó yọ kò jẹ́ bó ṣe jẹ́ o èmi ń gbọ́dọ̀ lọ ń gbọ́dọ̀ wọ́n lọ pé òun wulẹ̀ níbi tí òun wá pé kí n kú tẹ̀lé. ó lo dòdò ó lo dòdò aṣọ òun sì ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé ń sáré láláì níbi lọ ènìyàn inú ayé gangan ló ń níbi lọ ayé ń sáré. àtúntò ní kékeré wọn gòkè àlọ àtúntò àti ìwọjọ lọ. tọ́wọ́n má sì ti jágbọ́n kúkú ìyá ẹ̀ náà jágbọ́n sísìn ni àjọ tí ẹsẹ̀ bọ́ àjọ tẹsẹ̀ bọ́ ẹsẹ̀ kan náà bọ́ sòkòtò kan náà nínú odò yìí ni. ìwọ ìwọ fẹ́ yẹ̀yẹ́ mi o fẹ́ o fẹ́ o fẹ́ o fẹ́ jẹ́ kí n má nìyí mọ́ mo ní kí n sọ fún yín pé a ti pẹran mẹ́rẹ̀ ìtàsà. ẹ ṣé wọn wá kú ni. wọn kù. kí wàá ní. ẹ ẹ mo ní kí n gbàṣẹ lẹ́nu pé ṣé kí n pín mẹ́tẹ̀ẹ̀ta fáwọn èèyàn. olórí burúkú ni ọ wèrè ń sin orí ẹ̀ dànù ah! ó tún wá béèrè lọ́wọ́ mi ẹni ẹlẹ́pàá màálù mo ní jẹ́ màálù òkú olókú nígbà tó ti wá kú ẹ lè ẹ tó wọn béèrè lọ́wọ́ mi pé ṣẹkẹ mọ ta ẹ mọ ta ẹ kó pamọ́. tó bá bí ọ̀rẹ́ kọ tọjà mi láwìn. ma ọ family house ilé padà tà tó fi kówó fún mi ọmọ àlè ó ń sọ̀rọ̀ bí gbà kó ẹsẹ̀ odò ni ọmọ tí wọ́n dé lánàá gan wọ́n mọ jàtà ó tó wá ń béèrè lọ́wọ́ mi. ayé ń sáré láláì níbí lọ ènìyàn inú ayé ló níbí lọ. ayé ń sáré láláì níbi. wọ́n sọ pé òkùnkùn mo fẹ́ àwọn inú ẹran méjì lẹ́yìn ẹ̀dọ̀ àtàwọn ìdílé. ṣe rí bó ṣe sọ̀rọ̀ sí yín ní the last kìíní ta ṣe yẹn kò dùn mọ́ mi nú rárá ó mo ní kí n wá sọ fún yín ká tó take decision lórí ọ̀rọ̀ ara wa a máa nà ó ṣe léṣe ni tàbí ká lè dànù kúrò lóko yìí ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sórí ọ̀rọ̀ tó sọ sí mi èmi kankan tó sọ̀rọ̀ sí èmi ò ríro mo ti mọ̀ pé àbùdá ẹ̀ ní bọ́lọ́ ń ṣe dáa ló ṣe wùwà ṣùgbọ́n kankan tí mo fẹ́ kẹ́ máa wọ àìmásìkò lára rẹ o ó lè má mọ̀ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n àìmásìkò ń ṣàánú túmọ̀ owó tí gbogbo aláfẹ́ dáfẹ́ nìkan lòún sọ pé ká fi í lẹ̀ òun nìkan dáadáa bó ṣe sọ ni ò ṣùgbọ́n àìmọ̀ àsìkò ṣe dáadáa ẹ jẹ́ ká máa ronú àwọn ìwà tó ń wù tó dáa ẹ ká máa sílẹ̀ láwọn. ṣé wàá mọ tí mo fẹ́ kẹ́ fún mi mo fẹ́ kẹ́ ẹ torí n ta máa fún ẹ lè má ẹ o òun mo ní sọ fún yín. ẹ má jẹ́ ká lè ṣe ríbi tó kù sí yẹn ní kí gbogbo àjọ panupọ̀ ká ṣiṣẹ́ lórí ẹ̀ kó lè change ó ti yín líle kọ́ ni ọ̀nà àbáyọ ó níbi tó bá wúlò sí i. bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ yìí ló dà mí ó dà bá mo yọ làgbé gbèsè. ayé ń sáré láláì ní ẹjọ́ ọmọ kékeré sì wà lára yìí. inú ayé gangan ló níbi lọ. ojú yìí kò kò kò kò kò wà bó ṣe wù mí kí ló dé ojú rẹ yìí kọ́rẹ́ lọ kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ìyá mi ìyá mi èmi èmi àìmásìkò ìyá mi bóyá ìbò aláwọ̀ funfun bá rù ọrùn ọwọ̀ èmi. kí ló dé. mo rí ọmọbìnrin kan lórí odò ẹran wa ó pọn látòkèdè lẹ́bí ọ̀lẹ́ àwọn ẹni ẹ wá rí kíní àyà ẹ bó ṣe dúró ní kì í ṣe bí tàwọn olórí burúkú tó wà nílé yìí bí mo ṣe wá lówó tó tí mo gbajúmọ̀ tó ìyá mi wọ́n gbọ́ ọmọbìnrin sọ̀rọ̀ ọ̀dẹ ló mọ̀ sí i ah! ìyá mi àbùkù kàn mí. ṣé kò jù bá ń lọ. jù bẹ́ẹ̀ tó ti wọlé tán ó ti wọlé tán wò ó fọkàn rẹ balẹ̀ báwo bí kò ṣe é ṣàkọ̀nà a máa ṣe kọ́ńdúkọ́ńdú ìgbẹ̀yìn náà tiẹ̀ ní ọ̀dà. wọlé sí yín lára yín ṣé ẹni tó bá yẹ pé èyí wọlé sí yín lára yín kọ́ lè máa sọ pé yéè èyí kò wọlé sí yín lára ẹ wo tẹ bá ti fẹ́ jẹun nù léyìí ẹ máa mm. ṣọ́ dáadáa o. bẹ́ẹ̀ni ó dà yín pé ah. ẹ fẹ́ jẹ fọyín bẹ́ẹ̀ni ah. mo sọ pé ẹ máa jẹ fọyín ẹ wọ ẹ yẹ burúkú ìyàwó yóò tẹ̀lé wọn tiẹ̀ ìwọ tó fẹ́ fẹ́ yàwó ìwọ fẹ́ fẹ́ yàwó ó ní ẹ burú orí ẹ burú èmi ni màá pa wà náà mo kọ ọwọ́ sí màmá ní mo kọ ọwọ́ sí màmá ní orí ẹ yẹ burú. ẹ wọ́n wá ọwọ́ rẹ̀ máa ta ẹ̀mí. orí ìtọ́kọ̀ rẹ̀ máa

àbójútó ọmọ wẹ̀ ọmọ wẹ̀ rẹ̀ ọmọ màmá ọmọ màmá ọmọ ọmọ yìí wà á ẹ kúrò ẹ bá sì ní ọmọ sí ni kó wá jẹun tó mú ni lọ́wọ́ dání sẹ́ẹ̀rí irú ẹni tó mú lọ́wọ́ dání o tágbára yẹn bá ka téèyàn bá. yóò dà fún ẹ o ní sórí burúkú. tí apá èèyàn bá kárò ẹni bẹ́ẹ̀ ó yẹ kéèyàn náà tètè gbòjẹ kó lẹ́nu onítọ̀ ni. ẹ̀ ń ta ni kó wá jẹun tó mú yàn lọ́wọ́ dání ìrírú ẹ̀rí láyé àìmásìkò àìmásìkò tó jẹ́ pé èmi lèmi yọ nínú ìṣẹ́ ni mo yọ nínú ìyà pé à kó náà lè jẹ́ yẹn o tó lè wúlò fáwọn mọ̀lẹ́bí rẹ o mo sì kí mọ́lẹ̀ gidi gan pé à kó náà lè bá jẹ̀yàn ńlá lọ́jọ́ iwájú mo mú gbọ́ná odò ẹran lọ mo mú dódò ẹran tán ẹni tani kó wá jẹun lọ́ba mú yàn lọ́wọ́ dání gbogbo tí n bá ṣe látìgbà tí mo ti mú àìmásìkò dódò ẹran ìbámọ̀ ṣe mọ́ mo wọ́ sọ ìmọ̀ wọ̀ mọ́ bí mo fẹ́ jẹun ìmọ̀ jẹun bí mo jáwọ́ dálẹ̀ láàrin èrò wọ́n fi mí ṣe ẹ̀yẹ torí àìmọ̀sìkò kí ló dé kí ló dé kí ló dé ọ̀dà ètò wa dùn mí jù bẹ́ẹ̀ ni pé tẹ́lẹ̀ gbogbo èèyàn ló mọ̀ mí nú ọjà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan bí wọ́n bá ti rí mi wọ́n ti ṣe nítorí pé ọ̀gá ni ọlọ́run ṣe mí nú ọjà wa bẹ́ẹ̀ máa wá ní adáwó ní ìsìn kí wọ́n bá bu five thousand lé fún ẹnì kọ̀ọ̀kan pé ẹ̀ dáwó yọ gbogbo ọmọ ọmọ odò ẹran o àwọn ọ̀gá iṣẹ́ o ẹ̀ dá five thousand o èmi ò tún fakọ sí i ń dàbí seven thousand nísìnyí àìmásìkò twenty bay ni ah, ah, tí ọba fún wọn twenty five gànjọ mi wọn á di ẹni yẹpẹrẹ láàrin odò wa sọ yẹ kó rí bá. torí tá a wá ṣe ni pé àwọn yorùbá náà ti sọ ẹni bá gba àtijẹ àti mu yẹn gan kéèyàn ṣe tó bá wù fún un. àbí pété yorùbá ṣe ọmọ èèyàn àtàyà yẹn gan ọmọ ọlọmọ ni wọn fara mi dà. bẹ́ẹ̀ni àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nu. èmi sọ pé kí ló so mi àmúná tí ọ̀tán gbé àwùsá kí ló ṣe olórí burúkú tí wọn ò ní tiẹ̀ lọ́tọ̀ tó yẹ pé inú olórí làwọn máa wá tó máa kó sí. kò yé mi. ẹ bá lẹ́sùn ògùn àwọn tí ó jẹ́wọ́ ò ní sáláì wọn ní jẹ má jẹ́ wọn parọ́ fún ìyá kan ò lè jẹ́wọ́ àjọ kọlà ni a sì jọ jẹ lórí ewé àjọ mu lórí ewé àjọ faso lówó èrè bọ̀dá ni hmm. àbí mo parọ́ ni. bẹ́ẹ̀ni ẹrí sọ ẹrí sọ akẹsẹ lópin Ọ̀yọ́ o hmm. gbági lópin Ìbàdàn hmm. Tinubu òpin Èkó ni wá àsinmi lópin Abẹ́òkúta ikú ni òpin gbogbo àwọn ẹ̀dá báyìí ó ti jẹ́ àfikún tọ́wérè o kó gbèkúrú jọ lẹ́wọ́ bọ́ra ó gbé gàjà. pé máa lọ ní káwọn lọ rọ wọn gbàgbé ó jébù rẹ dànù. àmàsìkò náà kúkú ló kọ ẹ lórúkọ ẹ tẹ́lẹ̀ a jẹ́ pé àsìkò ẹ tó nù. àmàsìkò ló ń dà mí ẹ ọ̀rọ̀ tí o sí lọ́wọ́ ọlọ́run ọ̀dọ̀ babaláwo lọ́wọ́ rẹ kọ́ lọ ọ̀dà ọwọ́ àṣẹ nǹkan kan fún mi mm. lóòótọ́ á ṣe ní gbóná gbúrú làjọ mm. pọ̀ lọ ṣùgbọ́n ó fún mi ní ọrùn. jọ márùn mm. kò lè ṣẹlẹ̀ jọ márùn báwo àní ẹ wo èèyàn máa tètè ṣe tó yàn bá ṣe. ẹ mo ti gbọ́. ẹ jẹ ajá sí nìsín. o ṣe ń pariwo kò lè ṣẹlẹ̀ kò lè ṣe bí mo ṣe fúnra mi gbogbo tèmi náà rò mọ́ ọ la ni pé njọ orógbó njọ òbí njọ àpàlà ìwọ náà wọn máa ń ṣe dáadáa sí i ẹ mọ ẹ mọ jò máa jọ márùn jọ márùn ti pẹ́ ju ọ̀nà ọ̀nà òdúró lọ́wọ́ o ó ń sáré mi kiri o ọlọ́run ń sáré mi kiri ọmọ fàdé yìí olóró ọmọ fàdé yìí ọmọ ẹgbẹ̀jì. ṣé n tàn yín ni wọn àwọn máa ní púpọ̀ náà nù ah, ọmọ ọmọ àwọn èèyàn ológun di olórí burúkú ni. ẹ̀yọ́ wa bá wa náà bẹ́ẹ̀ nítorí wàá sí ni pé ibi kakí àti àjò sí náà ni mm. ìrìn ẹ̀ tó kẹ̀kan ṣé èyí lọ́wọ́ wa ni àbárò kùtù ọ̀la. ẹ torí kò sí ọ̀la sáà ni àṣẹfẹ́ lẹ́fẹ́ ká ṣe tí bàbá ti jàrọ̀ là máa wá ń rọ̀lẹ́ ọ̀la. bàbá ti wá ń rọ̀lẹ́ ọ̀la tó bá máa fi dẹ́kun la. ẹ wà tẹ bá bá mi sí ẹ̀rọ wọ tèmi náà ẹ fẹ́ lè sọ pé fẹ́ tí n bá jẹ sí àmàlù lọ́hùn ẹ jẹ vice. ọ̀dà tó bá máa fi dìbò yí ọ̀tún la yóò ti gbé kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra. ọ̀dà àbí ẹsẹ̀ bàbá ẹsẹ̀ o ikú ò ní pa ẹ̀fọn àbá. àìsàn máa ń gbádùn ẹ̀ jù ah, ó délé láyọ̀ o máa wo gbòǹgbò nǹkan kò ní ṣe é o. Ah, ìyá bí yàrá bá jẹ ọ̀kọ́là kan gbogbo ọ̀kọ́là ló ti jẹ <laughs> ọmọ ìyá mi ni. sọma ah, ẹ kújọ mẹ́ta ẹ ṣe wá yọ irun ẹran yìí mọ ń bó báyìí. mo yọ complete ni ẹ tá ilé ìwò. ẹyin ò rí ni eléyìí tí kọ́ bí tiẹ̀ ti yọ pa ah, gbogbo àwọn kídìní yìí gan-an ọkàn ẹran yìí gan-an ẹ ti yọ pa eléyìí gba three five bó ṣe wà complete. èmi lè ń dá ilé ní abẹ́ ẹran. ẹ padà dé o ẹ padà dé ọ̀gá ọ̀gá tèmi àìmásìkò tó ju gbogbo ọ̀gá lọ yìí tó ṣe proof tírú wa lè fọwọ́ sọ̀yà pé ọ̀gá mi lélẹ́yìí wọ́n ní kẹjọ tí sẹ́wọ̀n ní ìsìn ní ìsìn ó ní ọ̀rọ̀ pàtàkì kan tó fẹ́ bí yín. mò ń ṣọrọ ajé lọ́wọ́ mò ń bọ̀. ẹ wọn ní kí n pè wọn ní kájọ máa bọ̀ ni. kí n dá gbogbo ẹlẹ́kìn máa bọ̀ mò ń bọ̀ máa ní ṣo. ẹ lè máa fohùn lè fọgà bẹ́ẹ̀ yẹn ọ̀gá ọgbọ́ ọ̀gá ni. mò ń bọ̀ ẹ má tẹ o yá kọ́sọ́mà ẹ má tẹ o. sẹ́yìn kọ́lá ìmọ̀ akin lórúkọ tèmi a. Ah, irọ́ ẹ̀ lè kí lọ́dọ̀ tèmi a máa sìkò lólówó ọwọ́ mi. ìtí mo ti wá yọ ọ́ lẹ́ǹkọ́. ẹ kàn yọ ní má bínú ọlọ́run àbáyín mo níra mi kì í bá yín òkè ó mà ga o bàbá mo ń bọ̀. lọ́dọ̀ ìyá ní kókó láti ìgbà tó ti parí sí ẹgbọ́n kiri ọ̀gá àyíkanjú lọ́dọ̀ àti mo ti rán ọ níṣẹ́ ó ti ti bí sí wàá ní sọ́dọ̀ kó máa ta ọjà. ẹ jù bá lọ ìgbà tí mo jíṣẹ́ fún ọ̀gá ó wá sọ pé òun ti ọrọ̀ ajé lọ́wọ́ o pé ìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ ọrọ̀ ajé kọ́ ló ṣe máa jẹ́ ìyẹn ni mo bá wọn pé èlé ṣẹlẹ̀ kí ló kó sígbà kí ló ta tó jẹ́ sáràtà pé ìgbà tí wọ́n bá ṣọ̀rọ̀ ajé tó tó máa jẹ́ ọ̀gá tèmi. èmi ìwọ sí pọ̀ jù àrífín pọ̀ jù àrífín pọ̀ jù yẹrẹ bí nínú yẹrẹ bá fa. ẹbí ọ̀gá ẹbí ẹ̀ka kò ní sáràtà kí ni ìgbà tó tó àwọn ẹran tó sì kù rèé o. èmi ò ran tó pọ̀ tó báyìí. àìmásìkò o ò lè tẹran fún ọ̀gbẹ́ ni yìí o ò ní tẹran fún ẹran tó máa lọ́wọ́ ẹ tó ọkùnrin délé pé kọba ah! gbogbo ẹran tó máa dà fún májèlé ló máa jẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ àìmásìkò bọ́ ọ bá lówó bí àìmásìkò ò lè jẹ́yàn bí àìmásìkò bọ́ ọ bá sáájú àìmásìkò lọ́jà yìí ò lè ní láti bí àìmásìkò tẹdọ tẹdọ tẹdọ tẹdọ lórí odò saki ẹdọ ìfún ẹran ara ẹ lọ kí oògùn ẹ fún kọ́mọ kọ́ra lọ́fẹ̀ẹ́. lọ́fẹ̀ẹ́. àti àti kẹfẹ́ ra kíndìn ní ẹnu ẹ̀rọ wà bí kẹfẹ́ ra kíndìn ní ẹnu. ẹ̀rọ sìkò ẹ̀rọ sìkò kẹfẹ́ ra kíndìn ní ẹnu. kẹmẹkẹmẹ ló pọ̀ jù wọ́n. ọ̀dọ̀ alaye wa ọ̀dọ̀ alaye wa ò lè lọ. bẹ́ẹ̀ni alaye wa ọ̀gá ló ń bá sọ̀rọ̀ ọ̀gá sọ̀tọ̀ ọ̀gá lánàá gbogbo dò ní. fẹ́kẹ́rù yìí ni pé ah, ah, wọ ọbẹ̀ ní báwo tó bá sọ̀rọ̀ àgbà ní tó ń ṣe yìí o ò ní dágbére kó tó fodò yìí lẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. wọ́n bá mi sọ wọ́n bá mi tẹ̀ ẹ́ dá wọ́n bá mi fọ́jà yìí lẹ̀ rí. ayikọdu ayikọdu mọlẹ bá mi sọ padà nù ayikọdu wọlé dágbére tó tó fọ jalè. gbogbo àwọn ọmọ tí ò ní rẹ kẹ ẹ kó wọn lọ jà yìí wọn fọ jalè. bàbá kìlọ̀ kò sí ní ìgbà tó tẹ gbogbo ẹ̀rọ tó tó kiri. ayikọdu mo ní owó mo ní owó mo ní owó. ọjà ẹni tó dowó lọ. ọba náà ń ta kí ló ń ta ọ̀hún gẹ́gẹ́ lọ́dọ̀ tó ń lọ ìwọ tani wọ́n tẹ̀ tani wọ́n òun kọ́ jẹ́ tẹ̀yìn fọwọ́ lọ wọ́n tẹ̀ ó bí ẹrẹ má bẹ́ẹ̀ wọ̀. ibà ó ibà akọ́dá ayé ibà àṣẹ̀dá ayé ìbà ìbọ̀ ságẹ́gẹ́ bámọ́kí kutukutu ọba ìgbò òkùnkùn dòru òrìṣà ńlá ọ̀sẹ̀rẹ̀mọ̀gbò irúnmọ̀lẹ̀ ojúkọ̀tún tí dámọ̀lẹ̀ ojúkọ̀sì kọ̀tàlélẹ́niwó irúnmọ̀lẹ̀ tí játàrí ọ̀nà ọ̀run gbagba olú igbó inú gbó bódúgbò ilé ọ̀dà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ abọ́kọ́yẹrí alápòre táwọn aláìmọ̀kànmọ̀kàn pè lálápọ̀kà álímì lórúkọ ọ̀wọ́lẹ̀ pàyímọ̀ lórúkọ ọ̀wọ́ aya rẹ̀ mọ́kànjú mi ẹnì kọ̀ọ̀kan o báwo ni ìkóríta méjì abìdí kege tí dààmú onílé tí dààmú àlejò ibẹ̀ là ń lọ wọ́n tẹ́lẹ̀ báyọ̀ ń jẹ́ pọ̀ náà. ẹ̀jẹ̀ ìgbélé ìbìkínní ìgbóná jẹ́. a ah, má dànwó bá gbélé àrùn òfò ikú mọ̀jọ ṣẹlẹ̀ sí ẹ o. ẹ mọ̀ nǹkan ṣe ẹ ní glove. ẹ bolo ti fẹ́ yẹn lé babaláwo n bolo ti fẹ́ rí gbogbo ntọ́nusọ jákujàku yẹn iṣọ́ ó yà tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi. ẹwọ ẹwọ ẹjẹ ń gbé kínní ilé kínní ilé mi lọ́wọ́ ó léwu ìjọ mi lọ́wọ́ mo sọ fún yín o ìjẹ mi lọ́wọ́ ó léwu. Ah! agbábíríkì tó tó kí o tó. mo sọ fún yín pé ń jó mi lọ́wọ́. eré dì mú ó yà sùn ẹ̀fọ́ dì mú ó yà gbẹ kí ló tó ṣerú eléyìí sí mi arándí èèyàn. Ah! Ah! o sì sọ fún mi gbà tó wá o ọlọ́mọkùnrin yìí mọ babaláwo ọmọ adékúkọ ọmọ fatókí ọmọ olúwo ńlá ọmọ fàdéyí olóró ọmọ abìjà wàrà. má jẹun parọ́ fún ẹ tá a bá ní ṣeré ẹ má ajá rárá tó bá máa fi di ọjọ́ mẹ́ta òní gbogbo nǹkan tó lọ jogún fún ẹ ní dúkìá kọ́ ọ ha o èyí tó fàbùké èyí tó fọkọ̀ wa èyí tó farọ èyí tó fún àwọn èèyàn jàǹkànjàǹkàn torí àbújá kò sí lọ́rùn ọ̀pẹ bí yẹn bá já látòkè ilẹ̀ ló ń bọ̀ tó bá máa fi di wòye ọ̀tún la ọjọ́ òní ọjọ́ kẹta ọjọ́ òní ọ jẹ pé ọlọ. ẹ bá sọ bẹ́ẹ̀ ha ẹ sì rú ọ̀rọ̀ wo lẹ sọ jáde lẹ́nu ikú lẹ sọ yìí ọjọ́ mẹ́ta wo ni wọ́n ń jáde láyé ọjọ́ mẹ́ta wo ni wọ́n jáde láyé ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀ mi fi èyè pèsè o ẹ̀mí mọ̀ yín lẹ́mọ́ ti jẹ́ látàárọ̀ kílẹ̀ tó sùn. ìṣẹ̀lẹ̀ sọ fún ẹ̀dá pé ikú kì í sẹ́gbẹ́ wọn ni ọmọ gbélé ọmọ gbélé ọmọ gbélé. ẹ sọ fún mi pé ní wọ́n fún búrẹ́dì lẹ́kọ̀ọ́ ah! àbí ikú wọ̀n lẹ́ fi lọ mi ẹ má fi kú lọ mi o ẹ má fi kú lọ mi o ẹ má fi kú lọ mi ṣe kí n máa parọ́ fún ẹ mm. ọjọ́ mẹ́ta ò ní àwọn àwọn tí ń nà lọ àwọn tí ń nà lọ ẹsẹ̀ fún mi three days ẹsẹ̀ fún mi three days àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi tuntun ká ẹ̀gbọ́n mi three hundred years ẹ mi three days three days báwo three days báwo mọ̀dá ara yẹn mi ta. mi ò fẹ́ kí ìyá ọkọ wa mọ̀ torí ẹ̀ mo ṣe jẹ́ ká jókòó sísàlẹ̀ yìí báyìí tá a ti sọ yìí. ọ̀rọ̀ àìmásìkò ni o ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé ó tún ti ń palẹ̀mọ́ àti fẹ́yàwó mi. Emi ò dẹ̀ lè fara mọ́ ah. bẹ́ẹ̀ ni. ẹ wo ìyá wa a lè gbà ṣe fẹ́ gbọ́ ẹjọ́ ẹ sọ mi gangan náà kí láì máa ìsìnkú ń fẹ́ <laughs> tó bá ní ni ó dúró déédéé láàrin wa tó bá ní pupa ni ẹjọ́ tó bá lọ́jọ́ iwájú àbí ìtò léwu ẹ̀yìn ẹjọ́ ẹ sọ fún mi èwo láàní nínú wa hmm. ó wá sọ pé òun fẹ́ gbéyàwó kó jọ́ o a lè gbà. máàmì hmm? ṣé ń gbọ́ ẹ mà sì kò ń kọjá ìyá rẹ̀. gidi. wọn ló fẹ́ lọ fẹ́ yàwó mi. Hmm. ẹ jọ torí Ọlọ́run kí lọ́jọ́ orí mi. èmi ọmọ èmi ọmọ Ọlọ́run ẹ̀jì ọ̀run ọmọ kékeré ẹ̀jì ọ̀run kí ni mo ti gbé ṣe lé ayé. ó sùn mi. láti máa ìsìnkú tó fẹ́ lọ gbé yàwó mi èmi lọ́rùn kí ni mo ṣe fún. nígbà tá a dẹ̀ fẹ́ràn kò sọ báyìí fún mi ó ní èmi last bus stop lòun ti dé. Hmm. ẹ torí Ọlọ́run tó bá tiẹ̀ wá jẹ́ pé ó eré yẹn ṣe ni àbẹ́ẹ̀rí ni gbogbo ẹ̀ ni mò ń fún un hmm. tó bá ti wọlé báyìí láàrin ìṣẹ́jú méjì ó máa datọwọ́ ẹ̀ lẹ́yìn abẹ́gbọ́n máa mi lẹ́mọ̀rọ̀ ọdún máa dá tọ́wọ́ ẹ lẹ́nu òun ló du ẹran òun ló du ẹran ṣàánú mi kí ló dé kí ni mo ṣe fáìmà sí ó fẹ́ báyé mi jẹ́ lọ́sàn kankan mélòó mo ti bí ẹ ṣàánú mi ìyá wa bá mi bá sọ̀rọ̀ fẹ́ jí mi lórí rẹ̀ kí lọ́jọ́ orí mi ẹ wo èmi rẹ̀ ẹ rí mi ni ìyàwó ẹ ṣàánú mi. ẹ ẹ wo ẹ jẹ́ ká ṣe sùúrù ṣe rí níbi tọ́rọ̀ gbẹdẹ yìí ẹ jẹ́ ká ṣe sùúrù ah, kí ni nǹkan tẹ́yìn ṣe rè é èmi tí mo ti ẹ̀ jẹ́ ìyáálé yín pátápátá pẹ̀lú àìmàsìkò ah mo máa jìyà láyé mi pẹ̀lú ẹ o nígbà tí ò sí nǹkan kan ó kùṣẹ̀ ju èkúté ṣọ́ọ̀ṣì lọ èmi yìí kan ṣe náà ni ṣe wá rí ìyá tó wá kákò bí arọ sábó sínú ilé hmm, ọbẹ̀ máa dùn tán ládàmú wọn máa fẹ́ bù lábẹ́ inú igbó kan ní ọ̀nà ọ̀nà gbóra ò ní wọ́n wàrà wọn lọ dànù síbẹ̀ ó wá délẹ̀ tán tá a wá ṣe gbogbo ẹ̀ tó wá jiná. ọ̀nà mú yàrá o tán wà nílé dàbí ẹdìyẹ gólóbà kí lè fẹ́ kí mi máa sọ wọn lẹ́yìn mi rọ̀ ńgbà tí ìyá ìmàdé ló ní pẹ́pẹ́ sí o mo máa ti dàgbà èmi èmi ọmọ òun o kò lè kan kó dúró o ni mo fi gbà tèmi wá náà òun lè náà tún fi dé ìwọ náà ló tún bẹ wá ẹ wá ń sọ̀rọ̀ ni ẹ wo ẹ jẹ́ kó ah, ẹ ṣẹlẹ̀ ṣebí kan ṣo ló sì sọ fún òfẹ́ fẹ́. kò jọ ara kò lè fẹ́. ìyàwó ìyàwó kò sí wàhálà tó bá jẹ́ pé ti fífẹ́ yẹn náà ni èmi ti rẹ́dì láti ṣòpò. bẹ́ẹ̀ni a máa ṣòpò ni. bẹ́ẹ̀ni ẹ ẹ wọ ṣe sùúrù ẹ ṣe ẹ mọ̀ tún mọ opó ni. èmi ò mọ bá bá ń pè lóko. ṣé bí ngbà tó bá kú dànù tán táwọn ọmọ yẹn bá dàgbà tó bá ní bàbá àwọn dàbá ló ti kú ti pẹ́ ó ti kú dànù ẹ wá bá mi sọ fún un táìmù àsìkò ẹ̀ kó má padà dààmú ẹ̀dá ẹgbẹ́ ọ̀gá tí mo sọ fún yín. ṣé tí ẹ wá fẹ́ gbọ́ ìyá wa ṣé ẹ rí ọmọ elépo ni mí kílẹ̀ ni mo ti bọ́ síta mo ti lọ tún gbọ̀fọ̀ kọ́ńtínítì ni iṣẹ́ bá bẹ̀rẹ̀ nìyẹn tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ ẹ ẹ ṣe sọ̀rọ̀ mo mọ̀ pọ́ mọ elépo lẹ́yìn mẹ́ta tó bá tó tán ní ìṣe mo mọ̀ pé máa tún gòyìn fọ èkó síbi tèmi ń lọ ẹrù tèmi pọ̀ ẹ wò ó tó bá ti wá jẹ́ níbi oníkú yẹn ni táìmù àsìkò bá ti wá ń bọ̀ gangan gangan lálẹ́ yìí ni ẹsẹ̀ mi ló ń kọ̀bọ̀ máa wá bá a sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ iṣẹ́ rí gbogbo eléyìí ẹ jẹ́ ká fi ṣe olúfimọ́ oníkú yẹn lèmi ò fẹ́. ẹ wò rántí tí mo wọlé èmi wò òun wọlé òun wò òun náà wọlé ṣé ẹ bá ṣe wà yìí bá ṣe wà yìí àti tó o ẹ bá kọ́ àpòmúlẹ́rọ́ àti lẹ́mú báyìí ọ̀gá yé kò sọ̀rọ̀ ẹ lè fi bá sọ̀rọ̀ níbi táyì máa ti gbọ́ ẹ̀ kó má padà dà àwọn ẹ̀dá. nígbà wẹ́sẹ̀ ẹ̀rọ tá a ń rà one thousand ló ti di one thousand tí ilé yóò ṣe gbèsè báyìí. Hmm. 那我。 kí èèyàn ya pọpọlọ sí mi torí nǹkan tá a bá rà la máa ta o. bẹ́ẹ̀ ni o ó bá kó nìjà lóde. àwọn kọ́sítọ́mà yẹn wọ́n tẹ̀mọ́ náà kọ́ pa bí ẹni pé àwa la mọ̀ mọ̀ gbowó lọ́jà. àti bá fowó ṣòwò aláwọ̀ ti pọ̀ jù lóde àwọn ẹ̀rọ ayé ó lágbára òun ti ṣe wàhálà máa fẹ́ ní àkàlẹ́ ìkankan owó ọkọ̀ odò àìmọ̀síkò owó mẹ́mọ̀ ọ̀gá tèmi nìkan ṣoṣo ẹkùn ọkọ̀ òkè owó ti ń dalẹ́rú owó ti ń dòdòrú owó ti. Ah! kí ló ṣẹlẹ̀. irọ́ o ẹ tó bí ẹjú bẹ́ẹ̀ lọ owó ló ń sọ̀rọ̀ ìyàwó ẹ kọ̀rọ̀ ajé ìyàwó lórí ẹran owó ní kẹ́ ẹ yọjú sóhun owó ń pè yín owó ní kẹ́ ẹ wá ẹ wo bí gbogbo yẹn lẹ́yìn kó lè kọ̀rọ̀ sí lẹ́nu o ẹ kí n kọ̀rọ̀ sówó lẹ́nu o ẹ máa jẹ́ owó ní ìhòòhò ni ẹ yọjú sówó. létí ẹ̀ dákẹ́. ẹ yọjú sówó owó ló fẹ́ rí kí fi ṣe nù. arẹwà ọmọ sálàáfíà èmi ni èmi fún kí n lọ pè ọ wá àìmàsìkò ní bàbá Fọlá sórí níbi tí a fi àdágbà ìfẹ́ wa rọ̀ sí sọ mo sọ fún ọ bó o ṣe lẹ́wà tó tọ́ ọ̀pọ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ yìí tó ń sèpè àti ẹ bá jọ da nǹkan pọ̀ ara ẹsẹ̀ ẹran ẹwọ ẹran káàkiri o kò ní sí fún ọmọ inú ọjà yìí èmi ni mo lówó mo ní owó mo ní owó mo ní owó sọ wá níbi tá a fàdà bí àfẹ wa rò sí dàgbé láti rò ẹ wò ìyá wa ẹ wò èmi àṣekì fún yín ni o ṣé rí bí owó ṣe pé yẹn tó bá ti jẹ́ owó ní o tèmi náà ti bá yín sọ̀rọ̀ ẹ̀yà ṣe mo gbà ẹ̀ ní mo gbọ́ èmi àti yín ni. Ah, irọ́ o ṣẹ́rí ọ̀rọ̀ wa òkè kọ́ o ṣẹ́rí tóun náà bá tọ́ tọ́ bá ti ń mi sí òun èmi náà máa ń mi sí yín láàánú o. ilé mi sì ń lára ẹ̀yìn alátẹnujẹ òṣì oúnjẹ tẹ máa jẹ òjẹ kẹ ẹ gbọn ọbọ ṣe rí ó lanú lẹbi gòtà dá. ẹdẹ ẹdẹ kọrọ sí mánéjà owó lẹ́nu ah, tọ́wọ́n bá jẹ́ owó èmi ni mánéjà owó kò yé yín ẹ òbí àǹfààní ṣe wọ́yẹ̀ ẹ̀sọ́pẹ́ ti gbọ́. ẹ̀wọ̀n wo <laughs> ẹ̀sọ́pẹ́ ti gbọ́. fúnta ni. fún mi. ẹ má bínú àìmásìkò èmi ò mọ fẹ́ tó ń sọ ń pa ẹ̀ torí mi ò tí ì rò pé mo ti dá ẹ lóhùn àbí ṣé mo ti tí mo sọ fún yín pé mo ti fẹ́ ṣe ni. o ti ń ṣe báyìí. ẹ ìyàwó mélòó ló nílé náà. mo bọ̀rọ̀ ẹ̀ sọ. kì í máa bọ̀rọ̀ mi sọ. ó lóò fẹ́ fẹ́ mi nísìn ìyàwó kò lè lo fẹ́ẹ́ kí n lọ ṣe ń lé ẹ̀. sórí sórí tí n bá fẹ́ ogún tí mo fẹ́ ogún fi ọgbẹ́ tí n bá ti ń gbé ọ̀dẹ́lẹ̀ báyìí ẹ̀ kàn ló ní àlórí ni ká ìwọ di nàmbà wá tí ẹnu ó wù ní sọ̀rọ̀ kankan sórí wọ wọ ayé kan lù tí ẹ pariwo tẹ̀lé mi ó jù mí lọ o lọ́jọ́ orí ṣùgbọ́n kò ní nǹkan àgbà àwọn tá a ní nǹkan àgbà rẹ̀ báwa tó lè pọ̀ káyé dọ̀tun. amen ayíkádú yóò dáa fún ọ mo jọ lẹ́gbẹ̀rún yóò dáa fún ọ sórí bó ṣe wá wọ́n jù mí lọ o ṣùgbọ́n wọn ní nǹkan àgbà lọ́wọ́ àwa tá a ní nǹkan àgbà rẹ̀ sórí ẹranko pọ̀ ń gbó ká fi kìnìún jọba ẹranko àní mo fẹ́ fi ọ. ẹ wo àìmọ̀sìkò mo ti gbọ́ nígbà tó di o ṣáà rí i pé mò ń ṣe nǹkan lọ́wọ́ ni bí a tó bá di alẹ́ a máa kọ̀ntínú ọ̀rọ̀ wa ṣó Mm-hmm. àsìkò mm-hmm. àsìkò mm, èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì bẹ́ẹ̀ ọba rò bẹ́ẹ̀ ọba rò tí ọba sàn yọ ọ lẹ́mọ́lá. wọ́n àsìkò fún mi lásìkò iṣẹ́ mi ṣe pọ̀ ńlẹ̀ fún mi lásìkò. ayé ń sáré láláì níbi lọ ẹni tí ò ní kò ní kọ́ọ̀kan. ayé ń sáré láláì níbi lọ ènìyàn inú ayé gbọ̀ngàn ló níbi lọ ayé ń kánjú ó máa ń kanjú o níbo là ń rè gan-an ẹ máa yé mi tó. ní kí n sọ fún pé oúnjẹ ti délẹ̀ ẹ̀wá lè jẹun. ìṣọ̀lá sórí ẹ̀ dàrú ẹ̀yin tó ti ṣe èrè ni ṣé wọ́n ni wọ́n rán sí mi ni ẹ̀ tó bá jẹ́ pé wọ́n rán sí mi lọ sọ fún ẹ pé òtò ṣẹ́ jẹ́ o ṣé mo sọ fún ebi fún ọ ni lóòótọ́ ẹ̀ sunkún ebi àmọ́kẹ́ tó lọ sí odò láàárọ̀ yìí ẹ̀ jẹ́ kọ́kọ́ báyẹn ẹ̀túndé náà mo rí bínú yín ṣe ni mo rí pé ẹ̀ tí ì jẹ́ kọ́kọ́ ni mo fi tètè báyẹn tẹ ẹ̀bà ẹ̀bà yẹn jẹ́ pọ̀ ó pọ̀ gan. ọmọ tó ṣe bá mi dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì kò kò rọ mi. kó sì kó wá dúró níjọ. ẹ̀bà máa ń. ayé ń sáré láláì níbi lọ inú ayé gangan ló níbi lọ ayé ń sáré láláì níbi lọ lágbàdà wọ́n bá wọn wo wọ́n bú ta ni wọ́n fáyì màsìkò alákù àyè mi símò tí bá fọ́ fáyì màsìkò kí n gbà sórí gbogbo gìràgìrà táyì màsìkò ń ṣe yẹn ẹ̀yin ló máa bá wà eh. àràdìsá ọ̀gá ọ̀gá àlùbáríkà ẹran eh. mélòó ló pa wọ́n pa ẹran fọ́ọ̀tì wọ́n pa ẹ̀ẹ́tì ṣọ́ọ̀tì pẹ̀rẹ̀ táwọn alódò yìí. ọmọ kọ́tẹ́bí tẹ̀ wá ń wò eh. ọ̀gá wọn yẹn kọ̀ tẹ́lẹ̀ kókó dé ó kọ̀ bẹ̀ẹ́ ti ṣe gìràgà lẹ́yìn bọ̀dì lórí. o láláì màsìkò tó rókè kí náà ló máa ṣe ilẹ̀ lóṣù bọ̀ kí wọ́n máa wo tiẹ̀ sórí bí mo ṣe wò wọ́n ẹ̀ mo wò wọ́n kàn ṣe ẹlẹ́yà mọ́ léyà ọ̀dọ̀ mo wò kàn ṣe ẹlẹ́yà mọ́ léyà ni àwọn ilé àbọ̀ lórí burúkú ni wọ́n. Ah, ọ̀kọ́tọ́gbẹ́ lálá ló lọ sókè ìwé lọ́sọ̀ gbòǹgbò. ara wọn máa tó balẹ̀. Ah, wa àwọn ìdí pàtàkì tí a ti wà lórí ìgbàgbé ṣùgbọ́n eh, n tó ṣẹlẹ̀ gbogbo wa láti gbọ́ nítorí ikú alága wa ni ìyẹn alága wa tí wọ́n dolóògùn gbogbo alájọ mọ̀ wípé àgbàlagbà ti dé sí wọn kó tó di pé wọ́n jáde láyé ṣùgbọ́n n tó jẹ́ kí a pè ìpàdé yìí ni wípé a ò fẹ́ kí ojú ó ti bàbá yìí láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn nítorí wípé ohun tí wọ́n ń retí ni wípé ṣe bí bàbá yìí nígbà wà láyé wọn wọ́n ń ṣe ẹgbẹ́ gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ wípé àwọn fúnra wọn náà ti jìyà ẹgbẹ́ yìí nígbà wà láyé wọn nítorí wípé ibi táwọn gbé ẹsẹ̀ dé làwọn tiẹ̀ ti bẹ̀rẹ̀ rárá ni so mo wá ń fẹ́ rọ gbogbo wa wípé ọ̀nà wo la fẹ́ gbé gbà tá máa fi pa ẹran tó tó ẹran nítorí pé àjọ mọ̀ ni wípé òkú tó kù yìí òkú tá a ṣe fàájì tá a máa rẹ́rìn-ín tá a máa jó òkú ẹ̀bà òkú àmàlà ni àmọ́ kinní kan ló máa jókòó kó tó di wípé jíjẹ mímu ó máa gorí ẹ̀ so ọ̀nà owó la lè gbà táwa náà máa fi ran ara wa lọ́wọ́ láti sọ wípé kí ayẹyẹ bàbá yìí kó dùn kó lárinrin ìdí yẹn tá fi jókòó síbí. ẹsẹ̀ eh, adelé alága ẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò yẹ kó là wá láàgùn rárá ìmọ̀ràn tèmi rèé ló mẹ́nu pé gbogbo àwọn àwọn sọ́nà chairman àwọn náà wà bíi so kóníkàlùkù wá padà lọ sí sóònù ẹ̀ tó head kan lọ rí èsì owó wá láti bẹ̀ iye tó ní kálukú bá wa kójọ tó bá ti gbé wá sẹ́ńtà ń bí àwa fi tó kù tó bá jẹ́ tẹran ẹ̀mọ̀ pàrọ̀ là ń ṣẹ̀dá màálù àwọn fúlàní gbogbo fúnra máa dá fún wa ní màálù ká má ṣe wàá sọ pé ìta tó máa rà táwọn èèyàn tó máa fún wa ṣùgbọ́n ọtí máa wà ń bẹ́ ata máa wà ń bẹ́ a máa ti tẹ́ǹtì a máa pe lélé ẹ jẹ́ kí wọ́n rí ìṣòro wa láti zone ká lè fi tó kù. ẹ ṣe púpọ̀ gbogbo wa láti gbọ́ àmọ̀ràn tí wọ́n mú wá àdẹ̀rí wípé ní tí ó dáa ní tí wọ́n sọ àmọ́ nǹkan kan tún wà tí mo lè sọ wípé ó ń bà mí nínú jẹ́ Eh, torí pé gbogbo ala mọ àdìsá bí ẹni mo wó ǹjẹ́ mọ̀ wípé àdìsá tá à ń sọ̀rọ̀ nípa èyí òun náà ààrẹ òyà tó pọ̀ báyìí bẹ́ẹ̀ ni ààrẹ òyà gan-an ẹ̀fà condition tó wà yẹn ó lágbára díẹ̀ àmọ́ n tẹ̀mí rò pé ká ṣe rèé nígbà tí kinní yẹn ti pín méjì nísìnyí mo ń wò pé bóyá àwa kan bóyá ká mo bá ṣe máa rin ìrìn àti lọ sí ọ̀dọ̀ àdìsá ká lọ wò ó kí àwa kan ká mo bá ṣe máa rin ìrìn tí eh, tòkú alága wa tó kú tàfẹ́ ṣe kámọ̀ bá ṣe máa rìn so bóyá kájọ gbé yẹ̀wò láàrin ara wa bàbá ṣe fẹ́ rìn ìrìn kájọ mọ̀ lórí ìjókòó wa ń bí. ẹ ò ní adélé alága ṣe é lórí ọ̀rọ̀ tàbísà tẹ́ ẹ sọ yẹn àná ni àbúrò ẹ̀ ìṣọ̀lá ṣì pè mí tó sọ pọ̀ iṣẹ́ tó wá fún mi ṣe é láti lọ síbẹ̀ yẹn ẹ̀dá èmi dá èmi àmọ́ bí màá ṣe yọjú síbẹ̀ tó ti máa lọ bí kọ́ndíṣọ̀ ẹ̀ bá ṣe rí màá wá fún ilé lábọ̀. nígbà tí àwọn ti sọ wípé àwọn ọmọ ìbáraẹni ó dá pé ìwà ti rẹ̀ ètò tó kù ní ìsìn gẹ́gẹ́ bí àwọn ṣe sọ lórígun lórígun oníkálukú ṣe kò bá ẹ̀ kó ṣe lágbára ọlọ́run bá a ò ní kó dìbò láàrin wa ò ní ọlọ́run ló máa tó ti pẹ́ wà lágbára ìbànújẹ́ òní kan àwọn ọ̀rẹ́ ṣe. ó mà ga ọ̀rẹ́ mi gbogbo ala máa mọ orí èyí téèyàn máa yan orí olówó wá sáyé ìmá gbogbo ala mọ orí èyàn sáì màsìkò jẹ́ nínú odò ẹran wa yìí ẹ kó kí irú àmàsìkò yẹn kó wá kọnu sí ọ̀rẹ́ wa wípé pẹ́pẹ́sẹ́ o òun fẹ́ fẹ́ o òun fẹ́ fi ṣèyàwó o jọ kí ló mọ̀ tó rẹ̀ wá sọ. ló bá ní ẹ pẹ́pẹ́sẹ́ o òun òun o òun ò lè fẹ́ àmàsìkò o torí wípé àmàsìkò ti níyàwó ni. Ah, ayọ̀ owó náà gbọ́rú ẹ̀. ọ̀rẹ́ mi ayé ẹ̀ ti bàjẹ́. gbọ́ taratara. wà látàlẹ́ iwájú ìrìn kò lè ṣoríire mọ́ ah, ah. nígbà tí wá ìmàsìkò tó wá tòsí ẹ̀ tó wá sọ pé òun ò lè fẹ́ kí làmà ìsòkò náà tó kí lòun náà ń wo tó fojú lẹ̀ tó wo wájú tó wẹ̀ nìjọ́ ṣé mi ò dá lọ́mọbìnrin tó ni ṣé eléyìí la fẹ́ sọ pé kò tí ì táìmù àsìkò ń jẹ ni ọ̀rẹ́ mi kò tún wá gbà kan sí àìmọ̀ àsìkò tá à ń sọ yìí kó ní ìyàwó mílíọ̀nù kó ní bílíọ̀nù tó bá tòsí èmi bó ṣe wá wò mí mo rí láti lọ ṣèyàwó. mo jẹ́rìí ẹ èmi gan kọ́ èmi gan kọ́. ẹ wo etí ẹgbẹ́ gbogbo ẹnu òṣìṣẹ́ òun kẹ́kẹ́ nu dànù ẹ dúró ná ọ̀rọ̀ kí n jọ̀rọ̀ ò ká má lè fọ̀hún o ṣé o pé gbogbo àṣà ọmọ wèrè tẹ́ mi ìjẹ́jọ́ ń gbé síra yín tẹ́ ń gbé síra yín lẹ́nu ṣé o pé mi ìwò pé mi lẹ̀ ń bá ṣá ẹ ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ṣẹ́rí mi múlíká èmi ò ṣetán láti fẹ́ àìmàsìkò èyí tí àìmàsìkò bá wù fẹ́ nínú ẹ̀yin méjèèjì ádàkẹ́ tètè yá lọ́nà ọwọ́ gbọ́kẹ́ tètè yá máa ah, fẹ́ àmọ́ kí èmi o kí ló nǹkan tọ́lọ́ máa jẹ́ kí n rí nǹkan tí èmi ti máa fi lọ nígbà mo fẹ́ dìyàwó àìsàn. ṣé kí n gbọ́rọ̀ tí màá ṣe àmàsìkò náà tí ojú ẹ̀ fọ́ tó lójú tí òfin rí jọ́ọ̀dà tó wà ní jọ́ọ̀dà tó wà yìí jẹ́lẹ̀ yìí náà ṣé kò sí ìfowó. ìwọ bá tẹ̀mí tiẹ̀ ní ìlú tẹ̀ máa jẹ́ dada tó máa gbádùn. ọ̀rọ̀ yín ti yé mi ara ń ta yín ni ó ẹ ah, eh, eh. mọ̀ pé kò ń ṣe kékeré pé kò máa ń dùn tó báyìí ọmọ pọkànlẹ̀ èmi ò dùn láàbọ̀ ah, èmi ò dùn láàbọ̀ tí ó bá yẹ yìí mi ò dùn láàbọ̀. àríkọ́ndú sórí àwọn ẹ̀rẹ̀ ẹ̀rí pé ta gbogbo ẹ̀tọ́ kí tó dé sórí ẹ̀rọ tó wà lọ́wọ́ mi mo fẹ́ lọ gbé fún ìyá mi ni torí ẹ̀rọ tó bá tọ́ dé báyìí ìyá mi ló gbọ́dọ̀ jẹ́ ẹ ṣe jẹ́ kí n bá yín gbé lọ́dọ̀ ya yín. Ah, mo sì yọnu sórí ọmọ tó bá ní àlùbáríkà tó sì ń tọrọ àlùbáríkà tó tó wá fẹ́ ní àlùbáríkà kò gbọ́dọ̀ rán yẹn síyà tó bí lọ́mọ iṣẹ́ ìgbẹ̀sẹ̀ ni àkéjì rọ mẹ́ni oyè mi ó mi ọ̀ka ẹ má tẹ ojú tó já o ẹ má tẹ o ojú tó já o ẹ má tẹ o ọ̀rọ̀ àìsìkọ ọ̀rọ̀ àìmọ̀sìkọ àtìyáre ìfẹ́ òde mi o ẹran àkọ́kọ́ ìyá mi rè máa gbé fún ọ̀tẹ̀ ní fi náà yàn ó ní fura sí. ìṣọlá ìṣọlá báwo ló ṣe ṣe. kò yé mi o àti jẹta tó ti wọlé báyìí lọ́rọ̀ wọn ò ti yé mi mọ́ bó ṣe ń dorí mú ni wọ́n ń di ẹsẹ̀ mu ni wọ́n ń di inú mu gbogbo tó jẹ́ wàhálẹ̀ pátá ni mo ti fẹ́ ra oògùn yìí òun lèmi náà fi lò fún wọn mo gbà gbà pé gbogbo ìgbìyànjú mi bí mo ṣe lògùn fún wọn náà pàbó ló já sí òun fẹ́ pé ta ló tún súnmọ́ wọn náà o níbi tó ti jọ ń ṣiṣẹ́ mo wá rí i pé kò ju ẹ̀yìn náà lọ ni mo fi pè yín. àdìsá àdìsá báwo ló ṣe ń ṣe é gangan ẹ lónà ṣé kò tún lè sọ̀rọ̀ ni ṣó gbẹnu lọ́wọ́ ẹ ni. àti ẹ̀dá tó ti dé wọn ò lè sọ̀rọ̀ wọn lè sọ àmọ́ ìkọ̀ọ̀kan wọn kàn máa ń ṣàgbìyànjú àti sọ náà ni. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ ni. jù bẹ́ẹ̀ lọ. àpè nọ́mbà ẹ̀ kò lọ kọ́ tí wò pé ah mo ṣe rò lọ́wọ́ ni kọ́ọ̀lù tiẹ̀ wọlé pé ẹni tá a tiẹ̀ ti ń pè tí nọ́mbà ò lọ tí gbogbo ṣe kínní bí aago tiẹ̀ ṣe wọlé nìyẹn ló jẹ́ kí n máa bọ̀ ń bí ṣé nǹkan tó tẹ́ mo tẹ́ ń bá fàáwọ́ tó báyìí. jù báyìí lọ. ọlọ́run á fún lálàáfíà o ọlọ́run á fún lára dá a pẹ̀lẹ́ a mo fẹ́ sọ̀rọ̀ mo sọ fún ẹ n kò bá ti gbóhùn orú wa gbọ́dọ̀ sọ̀rọ̀ ó yá kí ló ṣẹlẹ̀ gangan. fi lára balẹ̀ o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fi lára balẹ̀ fi lára balẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ó ní tó máa jẹ bọ́ àdìsá àdìsá àdìsá àdìsá ó bọ́ ah, ó ń ṣe bí ìwé báyìí bí kò farabalẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ ó máa lọ síta àlùbá mi wá epo àti kẹrosin wá. Ah, ah, n eh, eh, eh, tó bá ṣẹlẹ̀ ní kẹrosin mi ẹgbẹ́ mi. ayọ̀ ah, bá wú epo àti kẹrosin wá ń ta. ẹgbẹ́ mi. wo bí wo bí o fẹ́ gbọ́. ṣé wàá yìí o ti lọ o. o tó lẹ sọ síta tí o kò tiẹ̀ sọ yẹ kó kàn mí. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. àìsàn ẹjọ ẹ má bínú ìbéèrè kan màá mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ gbọ́. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àìmọ̀sìnkú fẹ́ jáde fún chiama odò ẹran wa yìí. ah yìí ó ti gbọ́ ni ìṣèkọ̀tẹ́sà ìṣèkọ̀tẹ́sà <laughs> òun ni. nǹkan tó ń sọ ni pé tòótọ́ wọn fẹ́ díje ah, ah. ọ̀gá fẹ́ díje ọ̀gá fẹ́ díje kò ṣeré bẹ́ẹ̀. ẹ ó dà kó burú ẹ ṣe gan. ẹ ẹ ẹ ẹ wà ẹ wà ẹ wà eléyìí tẹ̀ ń béèrè pé ṣé ọ̀gá fẹ́ díje ọ̀gá ò ah, ah, ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ ṣé ṣé ọlọ́pàá ní ìrìn ọ̀gá ò ń ṣe pé wọ́n jalè àbí ọ̀gá ọ̀gá ti kọ́ nífẹ̀ẹ́ sí. you got it. Hey! Eh! <laughs> you got it. ẹ wo bí tó bá yẹ pé ọ̀gá kọ́ nífẹ̀ẹ́ sí yìí tó gbọ́ ẹ gbà ẹ ti má rì ọlọ́run ọ̀gá ìmọ̀sìkò tẹ́ rí ẹ ogó ni wọ́n ṣé níbẹ̀ ṣe wà kọ́ lọ yín kọ́ rè pẹ́rẹ́sì ni ọlọ́run menstruation rẹ̀ kì í kọ́ lọ yín menstruation rest tí ọ̀gá bá padà fẹ́ yín kọ́ lóyún máa balance ni ẹ wí lè tẹ ìwọ aṣọ bí ìgbà tí àwọn akọni CAC fẹ́ ṣe choreography ah! ẹ máa balance ni ẹ wò mo fẹ́ sọ nǹkan fún yín ó lóyún ọkọ tí mo fẹ́ lọ ṣe gbọ̀nsẹ̀ mo lògùn jẹ lọ́jọ́ yẹn ni ó ní yá yá yá yá yá yá ó ti débi ọba sọ fún ọgá ọgá kíní ń bọ̀ kíní ń bọ̀ kò síbi tí màá lọ ṣe gáàsì ọgá bá ní tẹ̀dọ̀ mo ní yẹn tẹ̀dọ̀ ó ní yẹn wọ́n ṣe gbé báàgì fún mi nìyẹn yà tí mo ṣe báyìí five hundred thousand ni la ni mo tẹ́ sílẹ̀ yíò tí màá bẹ̀rẹ̀ báyìí gá tó jáde nídìí mi kò ju báyìí lọ mo lọ gàrí wọn ta ọkùnrin ni lówó ìsinmi kìíní ọ̀gá ní kìíní ẹ lọ dànù pa bàbá mu la lọ sún ẹ wo bí ẹ fọ́gà bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá fọ́gà ah! ẹ ti bọ́ sínú ayé ẹ mọ̀ wà ókè gan. ẹ kúrò bó ṣe àná ẹ kúrọ́ rí òtítọ́ ọ̀rọ̀ ní sọ ni ilé ọ̀gá wọn lálẹ́. ẹ ah, ah, dìgbà ẹ bọ́ sáyé nìyẹn ọlọ́wọ́ gbọ́ ọ̀gá gorí yín lágbọ́rọ̀ lọ́hùn. ẹ ẹ ẹ ṣe gan ni bó bá ṣe wá jẹ màá jẹ kẹrì. òun ni lórí ọ̀rọ̀ àìmàsìkò àti tọ́jọ́ bẹ́ẹ̀ ni ṣe rí àwọn méjèèjì sàn a ò lè lajú wa lẹ̀ báyìí kádẹ̀jẹ́ kéṣù ò ṣẹlẹ̀ láàrin wọn nítorí pé kò sohunkóhun yóhun tó bá ti ṣẹlẹ̀ lódò àwa yìí náà ni wọ́n máa pè tán máa bèrè lọ́wọ́ wa mo ti wá ránṣẹ́ pè wọ́n mo ti ní kí wọ́n wá síbí ká wá bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí kí àwọn méjèèjì kí wọ́n dìjọ sowọ́pọ̀ kán mú ẹnìkan láàrin ara wọn èmi rò pé tá a bá ti bá wọn sọ mo rò pé yẹ kí wọ́n lè gbà sí wa lẹ́nu náà. òótọ́ ni ah, kò tiẹ̀ sí nǹkan tó burú ń bẹ̀ torí àwọn méjèèjì náà a fẹ́ pàdánù kankan táwọn méjèèjì bá tiẹ̀ jọ ṣe ó dáa bẹ́ẹ̀ kódà àfi ká tiẹ̀ dá sí i torí pé àgbà tí ò kẹrùn sọ̀rọ̀ ni akẹ́tọ̀ sáré tẹ́lẹ̀ tí n bá ṣẹlẹ̀ ní nínú olódò yìí àwọn ará àtàwọn náà máa bí wọn ṣe báwọn àgbàlagbà wọn wà bẹ́ẹ̀ kí la ṣe sí i jẹ́ ká wà ìgbésẹ̀ ó dáa o kí ni tí wọ́n bá wọn sọ. ó bẹ́ẹ̀ ta ẹ̀jọ́ ta bá rí ibi kó tètè ya ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀lẹ́ ń pè é àwọn la ránṣẹ́ pè ah, ó ti àparò. <laughs> Eh, àwa la ránṣẹ́ pé ẹ̀yin méjèèjì ìdí tá a lè fi pè yín òun ni wípé lórí ọ̀rọ̀ ẹni tó máa jẹ alága odò yìí òun ló jẹ́ ká pè ẹ̀yin méjèèjì ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wà gbogbo èèyàn pátá ló mọ̀ lódò yìí wípé ọ̀rẹ́ lẹ̀yin méjèèjì kò wá yẹ kí ọ̀rọ̀ oyè wá mú ìjà wá láàrin yín kó dá now n tí àwọn méjèèjì tá a jọ fẹnu kò sí wípé a fẹ́ bá yín sọ òun ni wípé láàrin ẹ̀yin méjèèjì ẹ jọ lọ ṣe meeting kẹ́ lọ ṣe ìpàdé papọ̀ kí ẹnìkan ṣoṣo kó yọjú wípé òun lòún fẹ́ ṣe alága kẹ́nìkejì dẹ̀ ní sùúrù di ìgbà títẹ̀ náà yẹn máa fi tán ó ti tán. ẹ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ àbí ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ká lọ pera wa ká máa wá tọ̀ ká máa tẹ̀ tún fún ajá àbí láàrin èmi àti àmàsìkò láàrin àmàsìkò tó bá èmi ní odò yìí tó jẹ́ ìgbà tó kọ́kọ́ di ẹran ló ń bó àbí torí chẹ́ngì díẹ̀ ti wá wà lọ́wọ́ ẹ̀ ó ti fún yín lábẹ̀tẹ́lẹ̀ ẹ wá ń wọ́n náà tẹ̀fẹ́ ọ̀rọ̀ àlùbọ̀kọ́ tẹ̀fẹ́ gbà wọlé àbí kó lè ṣẹlẹ̀ ẹ̀rọ mi ṣe ẹ̀rọ tó báyẹn ká bá lẹ́nu ọlọ́gbọ́n tá a bá bá yàn àgọ̀bẹ máa ń dùn yàn gan ó máa ń dùn ní jọjọ ẹ̀yin alága alága tó wọ́n fi ṣe kí ló ti pè ní tẹ̀lé ìmọ̀ alága ẹ wá sọ fún mi pé kémi àtà ìmàsìkò ká máa ṣe kí ni ká pera wa ká pera wa tẹ̀ kó lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ láíláí kó lè ṣẹlẹ̀ ah, ó ti fún kí ló sọ. orí ẹ yìí. kémi dákẹ́ bẹ́ẹ̀ ni òtítọ́ sọ àbọ̀ àbọ̀ ya wèrè ẹ ń jáde nìkan tẹ̀fẹ́ dálẹ̀ ẹ ń pè mí àtẹlẹ́ mi àti díọ̀tì ẹ ń pè wà papọ̀ ó ti ẹ lè ṣẹlẹ̀ láíláí. Ah, kí ló yẹ fún orí burúkú yẹn. ẹ màsìkò ní sùúrù ní sùúrù. ẹ ọdọ ah, ẹyin ah. méjèèjì ẹ gbọ́ ṣe rí àwọn òsì nágbà ya o àdẹ̀sí nágbà kàǹtọ́yàn ó lè dàlà torí ẹ̀ yòókù ṣùgbọ́n tá a bá bá yín sọ pé kẹ́ ẹ lọ mẹ́nìkan lẹ̀ nù yín kẹ́lòmí dẹ̀ ní sùúrù dìgbà mi tẹ̀ bá sọ pé ó gbọ́ ó ti dà ẹ lọ fídìí kan lọ contest ṣùgbọ́n òfin tá a máa fi sí rèé o ẹni tó bá ti lose kó sọ̀pọ̀tì ẹni tó bá wọlé. ká ṣe pẹ̀lú mímọ́ ká ṣe pẹ̀lú mímọ́ ni tèmi. ẹ bá mi sọ bá wọn olówó sun gbogbo tán o sì ní ọ̀tọ̀ màtálíkà. ìṣẹ̀lẹ̀ ló máa tẹ́ pa. bá ti lọ fi olójú kan olójú kan tẹ̀lé ìjọba àwọn olójú ẹ̀ ní sọ̀rọ̀ ọ̀gá mo ní owó kéésẹ́rù mi ní mo bá wọlé ìtú ipò. ṣé ń gbọ́ ṣé ní tẹ̀fẹ́ dálẹ̀ ṣé ní tẹ̀fẹ́ dálẹ̀ ṣé ń gbọ́. ọ̀gá èmi nìyẹn o. ẹ fi dẹ̀ ẹ jẹ́ kémi àti ẹ̀ kájọ gbá ó kàn yọ ọkùnrin kò rí ṣe kò ní láàrin. èmi nìyẹn o. wà á tó kú mọ́ kú. èmi o. amọ̀nà ọ̀run mọ̀nà akẹ́rẹ́ ń bi owó ní alàgbà mi kan sàrà ọ̀gá mo ṣe ń làágùn inú ti ń bí mi mo fẹ́ mọ̀ lọ. lẹ́yìn eléyìí. ìyẹn náà ló máa bí ẹ pa. ọ̀gá ìmúṣẹ́ lọ yìí sọ gbọ́dọ̀ lórí kan kọ. kí ló wí kí ló wí. ó ní ẹ̀yin aró odò ẹ dákun ẹ mọ́ tì mí o sọ ti mọ́ tó ṣe é yéè mo ti mọ ohun tó ń ṣe mélòó lára rẹ tó máa láyà àṣàìmọ̀. ẹnu òyìn sọ́njà tí wọ́n bá sọ ní kò sọ wèrè orí ẹ̀ o ti yá wèrè. ó lọ èso fún tẹ̀dùn kó fún yín ní two hundred thousand. àjòyè tí mo sọ náà nìyẹn. ìyẹn ò ní kí n tí mo sọ nìyẹn. ìlú tí mo sọ nìyẹn. owó ló fi ń rà yìí. ẹ jẹ́ àgbèmí ọ̀fẹ́ máa fi mí ṣẹ̀sìn ní adì. ohun tí mo sọ nìyẹn. ó ní kó fún yín two hundred thousand. ṣé wọ́n ti ṣé ó bẹ́ẹ̀ àbí ó bẹ́ẹ̀ ó fún yín two hundred thousand àbí. ẹ tún lárúlẹ̀ tún pé ẹ wo rọ̀. ṣe sọ̀rọ̀ báyìí tó ń jọ̀ṣẹ́ bá jọ wà ń bí ni o ṣáájú ẹ̀ débi ṣàtọ̀rọ̀ owó lọ́wọ́ ẹ̀. kí ló dé sọ pé ẹ ó yẹ kí ẹ sọ pé ẹ fẹ́ ẹ sọ pé ẹ fẹ́. ẹ ẹ ó dà ẹ ẹ ẹ̀gbọ́n ẹ ṣe sùúrù ṣojú ẹ ló ṣe sọ pé òun fẹ́ fún wa lówó kò lè sẹ́ni tó tọrọ owó lọ́wọ́ ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bó ṣe sọ yìí àwa ti ṣe tán láti sọ wípé a ò fẹ́ owó a ò dẹ̀ gba owó kankan lọ́wọ́ ẹ̀ àmọ́ ìwọ fúnra rẹ bó ṣe wà yìí fún àwọn méjèèjì ní ten thousand naira ó ti tọ́. ó tọ́ ó ti ti gbé mi ìdèṣẹ́ tí mo tọ́ sọ kébì fún yín ten thousand tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ pé owó yẹn ò sí lápò mi àbí ẹ̀fẹ́ bá fi ṣe yẹ̀yẹ́ fẹ́ jẹ̀ sí mi àbí. tí n bá jẹ́ senior brother yín lè wá ní kán fún mi two hundred thousand kì í má gbà àbí ó yà mí lẹ́nu. oge wo èmi máa gba owó ìwọ ni kò lọ iṣẹ́ láàrin àwọn èèyàn kò sí kókò wa níjọ́ ìyàwó máa máa supervise tẹ̀ ṣe ni àwọn ò níbò ẹ̀ tó bá ti wọlé la máa sọ. ẹ wo bí ẹ tóore àwọn àgbàlagbà odò tó ti lọ àwọn aró òkókò àwọn àdúgbò wọn ṣe báyìí o. ṣé ah, ah, ah, ẹ jẹ́ ti jẹ́ ẹ̀dẹ̀ mọ́ àyà two hundred ẹ̀ ẹ̀dá two hundred àwọn ọ̀rọ̀ yìí ti yé mi ẹ jẹ́ ká ṣe tó lẹ́tọ̀ọ́ ẹ bẹ́ẹ̀ ká ba odò jẹ ẹ bẹ́ẹ̀ ká jẹ́ ṣe mọ̀ pé gbogbo nǹkan tẹ́ bá sọ pé fẹ́ ṣe lèmi kìíní ni máa ń bá yín fọwọ́ sí pé kẹ́ ẹ máa jó lọ mo wà lẹ́yìn mi. àmọ́ oní àǹjọyè ṣáàmà yìí tẹ́ ń bá wọn dupò yìí eléyìí ti fẹ́ sú èmi o àti ẹ̀gbọ́gbà tẹ jẹ sona chama. ẹ̀yin náà rí nǹkan tójú wa rí ká má ṣe àsọpẹ́ ẹ fẹ́ jẹ chairman gbogbogbò ẹ̀yin gangan ló jẹ́ rí nínú kóńgò kan wọ́n ti jẹ́ ń kú lajì láàrin. àbí o abẹ́rẹ́ mi bá. nígbà tẹ bá wá wá jẹ chairman tẹ torí ẹ̀ ń dupò yìí mélòó lẹ fẹ́ kù àti wípé ẹ̀wọ̀n tẹ̀ jọ ń du ipò yìí ó ṣeéṣe kán gbẹ̀mí èèyàn tí wọn bá dẹ̀ gbẹ̀mí èèyàn oríṣiríṣi nǹkan ló wọn máa ṣẹlẹ̀ èdè mọ̀ pé gbogbo alákúnlé yìí ẹ ẹ̀ ro tàwọn ọmọ o kẹ́ẹ̀dẹ̀ rò pé ìyá yín náà wà nílẹ̀ o èmi bẹ́ẹ̀ lọ́n kó jẹ́ pé ẹ̀yin lè máa dúró sìn ìyá yín o ẹ ẹ jọ torí ọlọ́run o òun lèmi fẹ́ bẹ̀ yín o ẹ fi oyè lẹ̀ ilé sàsán mi ó jù joyè lọ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tèmi ò ju yẹn lọ o. ẹ wo èmi ò fẹ́ kẹ́ ẹ joyè yìí o ẹ̀yin gan ò tiẹ̀ mọ̀ yín pé owó yín ló ń wà kó jẹ́ torí ìkọ̀kọ̀ ara ilé ìfẹ́ gbà lọ́wọ́ yín tọ̀hún fẹ́ gbà lọ́wọ́ yín elú gan lẹ́mọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ yín lórí oyè kẹfẹ́ ju yín ẹ dẹ̀ máa wo àpọ̀ ńlẹ̀ gidi <laughs> kẹ rántí o kẹ má ṣòwò ṣekúṣe. kò sí ẹ̀ ń ṣọ̀rọ̀ owó nìkan ọ̀rọ̀ dúkìá lọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ owó nìkan rárá because wọ́n máa ní opponent sọ́jọ́ máa dúpọ̀ yẹn ẹni yẹn máa náwó bíi ẹlẹ́dà ádẹ́fẹ̀kẹ́yìn náà máa dáwó nu ẹni àwọn ni ẹran sí papọ̀ ńlẹ̀ o. ẹwọ ẹwọ ẹwọ tó bá yẹ pé ọ̀rọ̀ dúkìá àtowó ni ṣebí yẹn kéré ó tiẹ̀ tó mi ọmọ ọlọ́mọ ẹ̀dì ọrùn kò jẹ́ kí náà ló fẹ́ jẹ náà àròjù ẹ̀lẹ̀ káwọn ti dé báyìí kò jẹ́ nǹkan kan náà tó bá lọ tó bá ti dé báyìí tó bá ti wọlé ó máa jáde ó máa da tọwọ́ ẹ lẹ́nu ló bá tán awó bá lọ. abẹ́ ẹ̀gbọ́ kò sọ̀rọ̀ òye. nǹkan tí èmi sáà tiẹ̀ mọ̀ ni wípé kí gbogbo wa yìí kájọ fẹnu sí wípé kí wọ́n fi oyè chairman kí wọ́n fi sílẹ̀ ilé sọmi jùjòyè lọ. ìyẹn ní sọmi jùjòyè lọ. ìyẹn ní kọ́kọ́ ìyẹn ní kọ́kọ́. Ah, ah. ọmọ mi ti joyè náà ah, ó ti jẹ́ àjẹwò ọjà kìnnì. mama. ọmọ ẹ̀yin karamba ní obìnrin wọn wọ̀nyí ṣé orí yín burú láti. Ah, ah, ah. èmi ló ń èmi ló ń ya gbogbo ẹnu bí àṣírò àgádágẹ́dẹ́ kẹ́ẹ́ ó <laughs> pòpọ̀ ẹ̀kẹ́ ó tún dànù ó gbé mú aṣọ òun ẹjú òun ẹjú òun ẹmu <laughs> ojú bọ́ọ̀lẹ̀ ló ń mú un sí wo àìmásìkò èkó yẹ́sẹ̀ ọmọ àdìlẹ̀ dógún ọmọ aṣọ gbọ́dìlẹ̀ ṣàgbọ́dìgbòrò ṣàtàndọ́jà. Àmín ìgbẹ́niwó ti là wálé ibi wọ lọmọ akúnyẹn yan ọ̀tẹ̀lẹ́rù <laughs> ọkọ mi ṣe rí oyè tó fẹ́ jẹ yìí àjẹwọ̀ náà. jẹ́ nǹkan kan o. lẹ́lẹ̀ yìí dájọ́ wọnú ẹ̀ ní kò lè jẹ́ nǹkan kan màmá ẹ gbàgbé. ẹ dákun ẹ lẹ́kọ̀ọ́ ni ẹ ti ẹ lẹ́kọ̀ọ́ kankan kí ló ṣe yín tẹ̀wọ́ bí ẹyẹ ọ̀gà orí yín burú mọ́ tilẹ̀ ni ẹlẹ́dàá yín kàn yín kò ní. kí ni. pé ni pẹ́pẹ́ ah, ah. ẹ̀kọ́ tó ọ̀kọ́ láti lé. ọwọ́ a à ń wí òrànjú òrànjú ó ẹ̀kẹ́ ó sépọn láyà bí àrà ẹ wo ẹni gbogbo yìí yẹ olóbì olóbì kankan obìnrin bó ṣe gbogbo yìí lẹ́dẹ̀ dàbí ìṣù ẹ̀lú ẹ dàbí tìmùtìmù ilé Abíọ́lá ó hàn gan ẹni ìyàtọ̀ yàdí ìyà ọkọ mi ṣe wà. ète ni mami. ẹ kà yá mi ète kí wọ́n pè létè. Ah. tí wọ́n bá ń pè kẹ́ lọ pété wá àwọn obìnrin tá a jẹ́ bẹ́ẹ̀ ni hmm. mọ́mọ́ ọ yé mi torí kò lè má fẹ́ yàwó mi. Ah, ah. bẹ́ẹ̀ ni. àbàbà ṣé kó wá fẹ́ yàwó mi lè sọ yẹn báyìí kò lè fẹ́ yàwó mi o tó bá yẹ tó ni ìlú kò lè fẹ́ yàwó mi. Mama ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìyàwó mi ò ṣẹlẹ̀ kí ni mo sọ fún yín ọrọ ìyàwó mi ò ṣẹlẹ̀ tó bá fọ lókì àmọ fọ ní kọrọ ìyàwó mi bẹẹ ni mo sọ fún yín màmá ah. bẹẹ ni mo sọ fún yín kò sí ìyàwó mi tó ti máa mi ah, ah, wọ bàtà sẹ́sẹ̀ mi bàtà màmá mo ní dé kò sí bàtà mi. yẹ kó mú bàtà ọwọ́ kó nà án lórí orí ẹ̀ tí yóò yẹn yóò pé fún un rí inú gbogbo kò tí ì sí ìyàwó gidi ní. ìyàwó lè mi o. ìyá ni ó fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó lè lọ́dẹ̀ tán wọn mi. mo dẹ̀ bímọ fún ìyàwó lè mi. kò ń ṣe kan kò ń ṣe méjì. ìyàwó lè mi o. ìyàwó lè mi. mama mama ẹ tún mú lọ bí. ẹ wọ bí ẹ wọ bí ẹ wọ bí ẹ wọ àjọkọ iná ni iná fà. ẹ wọ bí ẹ wọ bí ẹ wọ bí ẹ wọ bí ẹ wọ bí. ìwọ ọ̀nà ìwò pápá ìwò ọ̀nà. àtìmọ́yè ìjẹ̀ná. ìwò ọ̀nà ìwò pápá ìwò ọ̀nà. àtìmọ́yè ìjẹ̀ná. lọ́jà ìwò ọ̀nà ìwò pápá ìwò ọ̀nà. ẹ̀jẹ̀ bá ṣe ṣe àádùn wọn. lọ́jà ìwò ọ̀nà baba ṣama baba ṣama baba bẹ ìwà ló ní oṣù máa gbà padà. ó ti yé èèyàn rí lẹ́ni jọba o. má bá wa fa ìwà lélóye ó ti yẹ gbogbo má yẹ ṣe wọn ṣe kí ni wọn ń tọ ni ó ti yẹ wọn ló ní nǹkan ẹ ṣe amánu oyi ṣe amánu. ayé ayé yìí ọlọ́run ó dẹ̀ wà lókè o èmi làwọn eléyìí ń fi pàmẹ̀rẹ̀ dẹ̀ yẹn o wọ́n tún mú ọ̀rọ̀ òṣèlú tó ń ṣe lu nàìjíríà wọ́n tún mú dódò ó lé mi sì máa padà wọlé tẹ́nìkan ti wọlé tó ti gbẹ́ nìkan síbẹ̀ already ó sọ fún mi pé mi sì máa padà wọlé wọ́n yẹ̀yẹ́ mi nìyẹn lójú ara wọn o wọ́n yẹ̀yẹ́ mi nìyẹn o àbí ọlọ́run wà ṣá ọlọ́run wà kò sí tọ́lọ́run ò lè ṣe ní àìmọ̀ àsìkò tó ń mú dé odò yìí lójú mi ó ń ṣe oríṣiríṣi nǹkan ó ń ṣe nǹkan mèremère ó wá jẹ́ nítorí pé ó ń fèmí ṣe yẹ̀yẹ́ kò sí wàhálà kò sí wàhálà ọlọ́wọ́ bọ̀ kún nífẹ̀ẹ́ ní tiẹ̀ lẹ́. ayé ń sáré láláì níbí lọ inú ayé gangan ló níbí lọ ayé ń sáré láláì níbí lọ inú ayé gangan ló níbí lọ wípé àwọn ẹran tó ṣẹ́kù yẹn pé wọ́n sọ fáwọn olùkú ẹ̀ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ sì máa rẹ́ jẹ́ fún ìyá olóúnjẹ tó béèrè fún ẹran so kẹ́ ẹ ṣe gbogbo ọjà tó bá kù dáadáa ó gẹ́. kádẹ ká owó yẹn náà kò gbé àbí. ẹ rí pé ẹ má wùdà jù ó pé. Ah. báwo ni sálàfíà ni kí ló ṣẹlẹ̀. Eh, eh, ẹ̀yin náà ni mo wá rí ṣé mo ọ̀rọ̀ tẹ bá mi sọ ń gbà yẹn tí mo sọ pé ń kù bọ̀ nísìnyí ní wọ́n sọ fún mi pé mo fún ọ ti gbọ́. ọ̀rọ̀ wo ni ẹ. ọ̀rọ̀ gbà yẹn tẹ bá mi sọ tẹ sọ pé kí àwa méjèèjì ká máa fẹ́ra wa ẹyin tí mo dẹ̀ sọ fún yín gbà náà lọ pé màá lọ máa rò àmọ́ nísìnyí mo ti ṣe láti láti fẹ́ yín. láti fẹ́ mi ó fẹ́ di aya ẹ̀ màsíkò irọ́ ni o ó fẹ́ fẹ́ mi. ó dán ọ lójú. ó dán mi lójú. níbo ló ń lọ báyìí báyìí. mi ò níbi kankan tí mò ń lọ pàtó. ó ń lọ bí kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ mi ló wá. bẹ́ẹ̀ni. <laughs> ọ̀dọ̀ ló wá. ó ti tán wọnú ọkọ̀. kí n wọnú ọkọ̀ yìí. wọnú ọkọ̀. ayé ń sáré láláì níbi lọ inú ayé nìkan ló níbi lọ ayé ń sáré láláì níbi lọ ayé gangan ló níbi lọ ayé ń kánjú ó máa ń kánjú o níbo là ń rè gan ẹ máa mo tún wọ ẹ káàkiri ò wá mi káàkiri ṣé kò sí ṣé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà kò tó rò fún gbèsè ayé mi ẹ lẹ́yìn ẹ̀yin ará odò ẹ̀ pátápátá ẹ di pàǹpá lé mi lórí ẹ fi mi joyè ẹ wá lọ mú àìmàsìkò lẹ́tọ́ nípò lówó jù mí lọ ṣé wọn náà wà nù wọn. Ah ìwọ ló ń gọ̀ ọ́ eh. ṣé mi sọ fún ẹ tẹ́lẹ̀ ni mo sọ fún ẹ pé àràgbé nílé ayé yìí hmm. ṣé mi ń sọ ni. àràgbé nílé ayé àràgbé nílé ayé yìí. èmi ti gbọ́ èmi ti gbọ́ nǹkan tó sọ èmi ò láràgbé kọ́ nílé ayé o àmọ́ kò dáa kéèyàn máa ṣe kíni kéèyàn máa wà bí ọ̀dàlẹ̀. Ah, kì í ṣọ̀dàlẹ̀ ìwọ ló jà eh. àìmásìkò ṣe ló já ju ẹ lọ ṣé tí ò bá jẹ́ pé bóyá já ṣe adébi tó dé yìí ìwọ ló jẹ́ kó gbapò mọ́ ẹ lọ́wọ́ náà eh. ìwọ ni. àdúrà ṣé lọ para mi nígbà tí ò wà sówó lọ́wọ́ mi ni. Ah ibẹ̀ ló sùn sí. ṣé lèèyàn máa ń fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú ṣebí mò ń sọ fún ẹ láti jọ́ yìí pé òun láti rìn sọ̀rọ̀ ara ẹ ọ̀gbẹ́ni ìrìn ló ṣe débẹ̀. ẹ̀dá kí làá fẹ́ ṣe sọ̀rọ̀ tiwa nílẹ̀ kí ló fẹ́ ṣe fún mi báyìí. Ah, campaign after election lélẹ́yìí tápò ti sọ tẹ́lẹ̀ ni àti rìn sí ṣùgbọ́n tó o bá ní kọ́ o ó ní bàbá kan tèmi náà máa ń sá di bàbá ìdè ó gbóná bí ó gbóná bí àpárá tá a bá débẹ̀ mo gbàgbọ́ pé bàbá yìí ó máa ràn ẹ́ lọ́wọ́ ìgbà ló wá fẹ́ mú mi lọ bẹ̀ báyìí. torí tó o bá ṣọ́ra ọ̀gbẹ́ni tí ó ti lé ẹ tán o. a ní kò fìyẹn lè gbà ló fẹ́ mú mi lọ ọbẹ̀ ni mò ń béèrè. tó bá ọ̀tún la ń kọ́. ọ̀tún la kẹ kí là ń ṣe ń rọlẹ̀ ìbáyìí. mi ò lè ráyè ń rọlẹ̀ tó bá ọ̀tún la ni máa ráyè. ọ̀tún la yá lọ lọ́la. ọ̀dà ah, ọ̀dà ah, ó dùn mí gan o ah. wo ó ti slack jù ṣé mò ń sọ fún ẹ. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọlọ́run á máa tún tiẹ̀ náà ṣe ìfẹ́ tó dẹni sí mi ọlọ́run ò ní paná tó ní ìyá tiẹ̀. kò sí wàhálà tó bá ti dọ̀tún la tó bá ti dọ̀la àbí ìbọ́là ló pè é ẹ̀jẹ̀ àlọ́ lọ́la kò sí wàhálà kò sí wàhálà. ilé tó bá mi lódò ẹnu àdá. ìwọ ló ń gọ̀ tẹ́lẹ̀ ṣé mi ò fún mi. wọ́n sì ní ń bọ̀ ń bọ̀ àwọn làádẹ́ẹ́dẹ́ bàbá ẹ gbà mí ẹ rà mí bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọrùn mi là ọmọ mi rèé tọlọ́run fún mi iṣẹ́ rẹ̀ ọlọ déédéé iṣẹ́ màálù ni wọ́n ń pa màálù ta àwọn ẹlẹ́ran wọ́n wá mú ẹ wo kì í ṣe pé ìyá màálù o ọmọ màálù làwọn mẹ́ta ó pin ilé òtò oṣù kó tó tà á tán lọ́dọ̀ lọ́wọ́n ọ̀rọ̀ mọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan sáà yí ni bàbá gba lọ́tún tá a gba lóṣù ní sáà ń yí ni ní yí bíi róbó. mo wá wò títí pé à á lè máa bá báyìí lọ ohun tó bá wà ń di ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n tún gbọ́n jù mí lọ tí wọ́n lóye jù mí lọ wọ́n tọ̀ yín wá ìdí tẹ́ fi rí mi nù o bàbá ẹ gbà mí o ẹ gbà mí lójó kí n gbà yín lẹ́rùn o. ó yé mi pọ̀ yá ó yé mi ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ wàá jèrè ọmọ náà ìyá alálùbáríkà ni yín o irú yín kò wọ́pọ̀ nínú ìyá tí ó sáré ká nítorí ọmọ ẹ̀ kọ́mọdé ó lè jẹ́ èèyàn. Eh, ṣùgbọ́n àsìkò tẹ wá wáyé ó dàbí nǹkan. èyí ti rí bàbá. Hmm, kéṣe tó le o ṣùgbọ́n ọ̀sẹ̀ fàlàwà yìí a sì gbọ́dọ̀ dá àlejò kankan lóhùn. tẹ bá ti wà náà ṣẹfà. tẹ bá ti wà náà ṣẹfà. ó wá tí ò bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe tó ní a fi jẹ́ kẹrí mi gan láti bí ìjẹta nǹkan láti bẹ̀rẹ̀ báwọn àṣetutù à ń ṣe gbá à ń ṣàwo lóríṣiríṣi ẹ ṣùgbọ́n ẹ jẹ́ kó di ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn kí wá ṣe pé ìyẹn àti ẹlẹ́wàá àjọ wa mọ́ òun nìkan ni ẹ jẹ́ kó wá. bàbá èmi lè gbòmí ṣe tí olóhùn òròjú wa mi kájọ wa náà ni ká mọ bí abábadé. a tún gbọ́dọ̀ mọ dàrú yín láàmú a gbọ́dọ̀ mọ dàrú yín láàmú ìyá tí jókòó tí nasẹ̀ tí jẹun ọmọ nìyí a tún gbọdọ̀ máa dárú mú yín láàmú ẹ̀yìn ẹ̀ jókòó ẹ jẹ́ kó ń wá tó ti dọ̀sẹ̀ tí ń bọ̀ arákùnrin jọjú sí mi gbogbo tí ìyá sá sọ ṣé bẹ́ẹ̀ ni. ó ti sọ̀rọ̀ òun forí dáhùn òun kàn bí àgbò kí ni. mo ti dà bá wọn. agídí náà ni. ìyá wa ọlọ́run yẹn jẹ́ gbà wọn bí ọ léèrè ọ̀rọ̀ tó wà nǹkan rí bí àgbò èmi ní í sí ọ mo ní wọ̀ọ̀rọ̀ kan ló wà lọ́sẹ̀ tó bọ̀. àìmásíkò wọ́n ṣe ń fún mi ní ohun tí ń dùn mọ́ mi inú rẹ̀ ọmọ àdùn bó ṣe ń fún mi ní jíjẹ mímu ọmọ àríjẹ ọmọ àríjẹ àìmásíkò. Yeah ẹ̀mí rẹ̀ ogun ń bọ̀ wọ́n jẹ́ ẹran ọ̀nà wọ́n gbá tàbí ọmọ tọ́jú rẹ̀ ó rí bá ti ṣe ọ̀rọ̀ náà gbé gbà bó ti ń tọ́jú mi tó ní kí n máa gbá tàmí yìí wọ́n ní ọgbà tàmí pẹ́ iṣẹ́ rẹ̀ ò ní dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ iṣẹ́ kékeré kò iṣẹ́ rẹ̀ ò ní kọjú ìjà sí ọ àwọn tó láyé wọn ti ọ lẹ́yìn bẹ́ẹ̀ ni ó rí àṣà ọ̀gbẹ́ ìláyé rẹ̀. ẹ rí wọn ní èjì lọrẹ gbà ọ̀rẹ́ ò gbẹta. ajé afúnṣá àròyé ọmọ ṣàwòrókó wọn ní ta alátìlẹ́yìn ẹni òbí ẹni lálátìlẹ́yìn ẹni ẹ rí gẹ́gẹ́ bí ti gbogbo wájọ wò ìyá ọmọ yìí tó dẹ̀jẹ̀ sí lójú ó ńlá látìlẹ́yìn rẹ̀ ìyá rẹ̀ nígi lẹ́yìn ọgbà rẹ̀ bó ṣe jẹ́ nu. bàbá nǹkan tẹ̀ ń gbìyànjú láti sọ fún mi ni pé ìyá ẹni tá à ń sọ yìí ní alátìlẹyìn ẹ̀. <laughs> òbí rẹ̀ ìyá rẹ̀ tó dẹ̀jẹ̀ sí lójú ó nígi lẹ́yìn ọgbà rẹ̀. bàbá kì í ṣẹ̀ṣẹ̀ kí ìyá yàn jẹ́ alátìlẹyìn. ẹjọ́ kú jàre ẹ bàbá. àti òtútù òtútù máa fojú mi rí rẹ̀rẹ̀rẹ̀ ń bíbá ẹni ìyá ẹ̀rìngì lẹ́yìn ọgbà ẹ̀ Baba, ẹ bá wa fagilẹ́yìn ọgbẹ́ ẹ bá wa fatu ẹ bá wa wógi lẹ́yìn ọgbà ẹ bá mi wò dànù. Ah! ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní tí kò bá sígi lẹ́yìn ọgbà wíwo ni ń wo oh. ká wógi lẹ́yìn ọgbà. ẹ wò dànù ẹ wò dànù pátápátá yan yan. ọ̀gbìn tiẹ̀ ní sùúrù o ṣẹ̀ṣẹ̀ ní kí ìyá èèyàn já látìlẹ́yìn ẹ̀ ni. dọ̀nà kí ló máa ń ṣe é gan-an irú ọ̀rọ̀ wo ló máa ń sọ yìí láì jẹ́ pé mo gùn kan tí àìmàsìkò tó fojú mi ní odò ẹran ẹ ẹ wo bí bàbá tẹ bá máa fàtú kí ẹ bá mi fàtú ẹ sọ pé lóòdù ẹran yẹn o ìṣojú báyìí ló ṣe dé ẹran ló ń bó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wọ́n wá ṣe táṣẹ́rẹ́ change kan sí lọ́wọ́ báyìí kò sílẹ̀ tí ó kì í gún gàlìgàlì lójú ẹ̀rọ ó yà kó kàn fi wá ṣàkọ ni ó kàn fi wá pa bẹ̀rẹ̀ dè ni tí ó yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n náà dẹ̀ mọ̀ sí tó dẹ̀ mọ̀ kan tèmi àti ẹ̀jọ́ ń fà ó tún wá lóun máa lé mi lódò mo wá sọ pé o fẹ́ lé mi lódò kó tó lé mi lódò mi kan lé e kó láyé. bàbá nǹkan tí mo torí ẹ̀ mú wá síbi àìkọ̀gbọ̀n ni pé ọ̀gbẹ́ni yẹn ó ń gbìyànjú àti lé e lódò ṣùgbọ́n mi ò fẹ́ kí tiẹ̀ bàjẹ́ mi ì fẹ́ kó lé e ni mo ṣe mú wá síbi kí tiẹ̀ lè dá ni mo ṣe mú òun wá síbi ṣùgbọ́n ń gbàtẹ́ ti sọ pé ẹni yìí ìyá ẹ̀ ní alátìlẹyìn ẹ̀ kì í ṣe ìwọ abiyamọ gidi nìyá ẹ̀ òun lèmi ń bá sọ kó tiẹ̀ ní sùúrù. ìwọ ní ká wú tegbòtegbò. kẹ ẹ wúgi yẹn tegbòtegbò tí gbòǹgbò tí gbòǹgbò tí ẹ wú délẹ̀ kẹ ẹ wú délẹ̀ gangan ni. so faramọ. kíni ẹ bí ẹ fà tún tí gbòǹgbò tí gbòǹgbò kẹ wó kíní dànù dàrí gbogbo ẹgbẹ́ ìṣe yọ̀ǹga yọ̀ǹga wèrè pẹ̀lú mi yẹn ẹ òdòwà àwọn ojú kí ló ojú mi fún. ọ̀gbẹ́ni ó ní ìyá ẹ̀ lálátìlẹ́yìn ẹ̀ kí ló wá. Ah, ah, a ní kó sì ṣe kọ́ yọ ọyún méjì àtìlẹyìn ẹ̀kúrò kan fà tuntun kan fà tuntun ti gbòǹgbò ti gbòǹgbò. ó dà ẹ̀rẹ́ kì í sẹ́ ẹni ò jẹ́ ẹ wá fún mi ní ọjọ́ méje títí ọjọ́ méje èní ẹ gbélé gbọ́. Ah, ah, ah, ọjọ́ méje báwo yẹn ti pẹ́ jù kí là ń fọ̀ làṣẹ kí là ń fọ̀ tún làṣẹ tó bá jẹ́ ọjọ́ méje lọ́hùn lọ́hùn ẹ jẹ́ kí ẹ̀yà kíákíá. ọ̀gbẹ́ni tẹ̀ ní sùúrù bàbá yìí ní ọjọ́ méje ó wá tiẹ̀ sí ní sùúrù kan tiẹ̀ sí kan ìjọ́ wo ni ọjọ́ méje máa fi pé. gbogbo ìtìjú yẹn pọ̀ jù rẹ́rẹ́rẹ́ pọ̀ jù. gbogbo tiẹ̀ bí kò wo kò fọ́ lójú kò fọ́ lẹ́yìn. kò fọ́ ni kí ẹgbẹ́ gbogbo ẹ̀ dànù ni kò fọ́ pátápátá ni kò tiẹ̀ má lójútùú. àbùkù yẹn pọ̀ jù lọ́dún ẹ̀rọ mi mọ̀ ọ́ mọ̀ mo dẹ̀ tí ò mọ̀ ọ́ ṣe lójú gbogbo ayé. ìwọ ò ṣe ní sùúrù kọ́ lóun ti ẹ̀ jà fún ẹ. obi ọlọ́run èyí tí ọba dúró ọ̀rọ̀ lọ́wọ́ lásìkò tá a wà yìí gbogbo kan máa fọ́ lójú ni. ẹ wo ẹ wo ẹ wo ẹ lọ lé tẹ ẹ bá délé ẹrù dáadáa bó bá sì jẹ ẹ jẹ ń gbọ́. kò sóńtà àti ẹ̀rọ àti ẹ̀rọ dáadáa pátápátá gbogbo ẹnu láti sọ fún yẹn eh, eh. títí ijọ́ méje tẹ̀sán yẹn ó kọ́ ẹ̀ pé yẹn ó ti pẹ́ jù ní bí ijọ́ méjì mẹ́ta fẹ́ kó jẹ kó jẹ. pariwo bí ẹbí ẹ̀rọ lọ́gì báyìí. tọ́njọ́ tọ́njọ́ kí ló ń ṣe ẹ́ báwo ni kí tó ń pariwo máwọn ọmọ jẹ́ kí wọ́n eh. pariwo jẹ́ kí wọ́n kí wa àwọn náà ti gbà fún wa àwa làwọn à ń bẹ̀ lọ́wọ́ àwa lọ́wọ́ gbé kọ̀ wa àwọn náà dá lóun lọ́wọ́ àwa làwọn ti rí ayé àrí eh. àyè mọ́. kò sáyé iṣẹ́ pọ̀. pẹ̀lú ìṣìdá sọ̀rọ̀ òbí mo ti gbọ́ tó sọ ó ṣàrántí ó ṣàrántí pé ìní mítìn àbọ̀rántí yá lọ mítìn. ṣé òní ni mítìn ni. Oh, oh so mọjọ mi ti mọ. tọjọ mẹsàn ọbẹ yẹn mọ Ọlọ́run ti dá wa lóò sórí àwa tá a bá ti rí ayé àárín àyè mọ kò sáyè mọ́ ó bá ti rán nǹkan lára àwọn tẹ́jọ́ ń kóra yín kiri àwọn ọmọ tẹ́kọ́ kò kò tẹ́ bọ́ ṣiṣẹ́ kò ní kí wọ́n á létí pé ọ̀la ni mí kí o àbí bò ní ẹ̀yọ́ mọ́ òun òbí wá sọ fún wa ẹ̀ṣẹ̀ wà rán ẹ létí pé mítìn wà iṣẹ́ tá a jọ ń ṣe àbí. kódà bó ṣe níbi tí mo dúró yìí ọ̀dọ̀ ìyá mi ni mò ń lọ. mi ò tiẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ní òkan mi ṣáàbà wá mítìn. ajẹ́ wa alẹ́ wa ọjọ́ pamọ́ ṣe wà mílíọ̀n bọ́ọ̀bẹ̀ bẹ́ẹ̀ bí ìtara. ẹ máa iṣẹ́ ìgbọ̀nsẹ̀ lọ̀rọ̀ tó wà lẹ́yìn tẹ̀dọ̀ sórí èyí ni. nígbà tẹ́ níṣẹ́ gbọ̀nsẹ̀ lọ kẹ́ má bínú. èrò kí bí ràn mẹ́ ni o ṣùgbọ́n báyìí màá fi rán ọ ayé mi rèé o ọ̀run mi rèé o. gáyé yín lẹ́ràn. bá ń gbé fún ìyá mi. lẹ́ràn gbáyé ọ̀gá. tẹ̀dọ̀. ayé yín mo gbé ọ̀gá. tẹ̀dọ̀. ayé yín rèé. bó o ṣe ń lọ yìí ọ̀dọ̀ ìyá mi ni ọmọ lọ o. ìyórí ni mí bó o ṣe ń lọ yìí ọ̀dọ̀ ìyá mi ni ọmọ ń lọ o ah, tí àwọn ìyàwó mi máa ní gbé ẹran ìwà mo fi ọlọ́wọ́ bá bì ọ́ mọ́ gbé fún wọn o. àyìnlẹ̀ fún mi láṣẹ. tẹ̀dó torí ọgbọ́n o. ọ̀gá tí n bá gbé fún ọ kẹ́ pa mí. tẹ̀dó bí ní pa ayé ọ̀sẹ̀ àmàlàmàlà ni tí òun láti ṣe mọ́. ọ̀gá bẹ́ẹ̀ ni máa dọ́nù ìgbà ìmúwáfẹ́ mu gà tí mo wá fẹ́ dùn. kí ni tó bí ẹgbẹ́ tó bí ẹgbẹ́ mu yẹn ah. ọ̀gbẹ́ni mímọ́ ni. kí ni tó bí ẹgbẹ́ mu yẹn ọmọ àwọn etí mi ti gbọ́. nígbà tí mo play bàbá ìjẹ̀wù láyé mi ti láyọ̀ ẹ máa gbà. alaye alaye bàbá kí ni bingo play. o ṣe bèrè jáàkì lọ́wọ́ mi ojú ẹ̀fọ́ wò ní pọ́pọ́ sí pọ́pọ́ lọ́gbójú tiẹ̀ ló máa ń le. jẹ́ ká lọ gbó mo gbowó ìtọ́ mo fẹ́ kọ́ stadium ni èmi ìkòkò màá bó ba yí ẹ̀jẹ̀ ó dà ìfọ̀lọ̀ wá. tíkẹ́ẹ̀tì ti bàjẹ́ po aláyé kí ni yóò wá tíkẹ́ẹ̀tì ti bàjẹ́. lọ fokùn wọ tí ó bá ti wá bó yóò rí mi lẹ aláìṣẹ mi thirty five ah! thirty three ló wà lẹ aláyé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ má ṣe bẹ́ẹ̀ mo gbẹ́ràn síbi báyìí ẹ bá ara yín sọ ẹ gbé ẹran ẹ padà wá fún mi ẹ jẹ́ kó padà wá. báwo lára iṣẹ́ ti jẹun. ẹ pẹ̀lú first blood ẹran ẹjẹ kọ̀ǹkọ́jọ̀ yóò gbẹ́ran débi ni. àbúrò fẹ́ ṣe é ṣá ẹran ọ̀gá máa ti kò. ṣé o rẹ́rìn bí. ṣé ìyàwó àbọ̀dà bọ̀dà black and white. ẹgbẹ́ òun ṣé tí n bá gbé àdá ilé yín láwùjẹ kó bọ̀ ṣé gbogbo apá méje dámlẹ́sì ni. orí ẹ ti yí. ọlọ́run tó tẹ́kọ̀ọ́ bá gbá ilé ìṣẹ̀bá ìwà gbomi wá gbẹ̀jẹ̀ mo borí ẹ ti yí. ó yà kó bí gbẹ́yìn tẹ́ bá ń tẹ̀rọ ẹnìkan lẹ́ni wèrè tó ẹ ilà ojú ẹbí ti bọ́ gíláàrí yẹn. kó sì kúrò ní bọ̀dẹ̀ mi ìlé mi ìlé pàbẹ́ ẹnu ẹ̀rọ yìí ẹ̀rọ mi ó pè mí ju láìfù mi lọ. máṣọ bẹ́ẹ̀ ṣá sísítẹ́mù. ó pè mí ju láìfù yìí lọ. máṣọ bẹ́ẹ̀ ṣá sísítẹ́mù. ẹ̀jẹ̀ ń kéde lára yìí. torí ẹ̀ wú. ẹ̀jẹ̀ ń kéde lára yìí. ọ̀gá wèrè. ọkọ̀ ah! gbowó ìdání. mo bò lé fúnfún. dúró má. ó ti yá sí i. bẹ́ẹ̀ máa ń ná olójú jẹ lálẹ́ níyàwó mi ti ṣe tó ní kẹ wá lọ jẹun ẹ̀ dá wa lóhùn. ẹ màmá rà bí èmi èmi ò má jẹun o. màmá rà ẹ ẹ bá ẹ wá lọ jẹun ẹ jẹun. Ah, ah, ah. kí ni wàá ṣe ẹ ẹ kò yẹ o. ìyá màsíkò kí ló dé àmọ́ àmọ́ kó tó ń ṣe màmá látàárọ̀. kọ́ jẹun ọ̀ jẹun látàárọ̀. láti onímọ̀ tó ṣe wọ èyí yìí burú ni. a ní aṣoúnjẹ fún wọn látàárọ̀ wọn jẹun. ẹ̀ẹ́dẹ̀ ń pariwo léyìn. ẹ àmọ́ tó ṣe yà ìyá màsíkò kí ló ṣẹlẹ̀. àìmàsíkò ọjọ́ mọ̀ pé tí ìjẹun látàárọ̀. kí lẹ́ ń ṣe. wọn jẹ kó tá a gbé sílẹ̀. ìyá mi kí ló dé. àìmàsíkò ẹran mélòó lọ pa lónìí màálù mélòó lọ pa lónìí. méje ni ẹ̀jẹ̀ èyí tó kù dà. ìyá mi níbi tí àdúrà yín gbàdé ó tẹ yányán tí wọn àtàkùn ẹyọ kan. Ah, ah, ah. náà o ò ṣe bó ti ṣe ó ti gbàgbé mi. mo ṣe ní kó o lo iṣẹ́ ní kó o ṣe lò ó bí mo ṣe ní òòlù ni o ṣe lò ó. ó ti yé mi bàbá bí mo ṣe ní olo ni o ṣe lò ó má sì lò ó gbogbo òfin tí mo sì fún ọ lórí rẹ̀ tẹ̀lé o. ẹran àkọ́kọ́ tó o bá kọ́kọ́ pa lórí odò o gbọ́dọ̀ mú nínú ẹran o kó o lọ fún ìyá rẹ kó jẹ ń bẹ̀ ó yí ọ bí mo ṣe wí o ẹran àkọ́kọ́ tó o bá kọ́kọ́ pa báyìí ìyá rẹ gbọ́dọ̀ jẹ ń bẹ̀ o tó o bá ti ṣe yóò mọ̀ ju ọ ṣùgbọ́n tó o bá ṣe ikú ni o. kò sí wàhálà rà. ikú ni o. o. ẹlẹ́dàá ayá rẹ̀ ní o tí ọ lẹ́yìn rẹ̀ ẹlẹ́dàá tẹ náà ò ní padà lẹ́yìn rẹ̀ o àwọn tó nílẹ̀ yìí wọn ò ní padà lẹ́yìn rẹ̀ o ẹlẹ́dàá rẹ̀ ó tí ọ lẹ́yìn o jẹ́ tinú rẹ̀ ó gbọ́ dáadáa o mo tún tún padà tún sọ fún ọ lẹ́ẹ̀kan sí i. Ah! Ah! kí ló dé kí ló ṣẹlẹ̀. yẹ yẹ yẹ yẹ ẹjọ ẹjọ kí ló ṣẹlẹ̀ ṣá. yẹ mi ha mo gbé yẹ. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ ọmọ kí ló ṣẹlẹ̀ kí ni àwọn ọ̀sẹ̀ náà ayọ̀ bẹ́ẹ̀ bá mi wá kí ló ṣe kí ló ṣe kí ló ṣẹlẹ̀. boa